kájí òkòdè nìyí àwọn ọba ìlàjẹdẹdẹ olúgbọ àwọn ọmọ àpẹtọ olíkà àwọn aláhẹrì àwọn olíkòyì àrẹmúmùdé bomodè nẹrùmí mẹhàn bomodè ìlàjẹdẹ nìyí ibomodè nìyí àrẹmúmìdé rí torí sísè mímọ èyí mo mi ṣe nìyí àṣeyẹ mo mi ṣe jíjẹ mímọ làwọn ọkùnrin ó làwọn obìnrin àjẹ àmọ ayó eré yìí ó dọwọ àlàó ọjẹ àlàó ọjẹ eré mà dọwọ rẹ o bá mi ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ o mo kí ẹ baálẹ̀ ọkọ̀ ìlú àbàmtátá mo kí dèdè àná lú ẹni fè yí ẹni fi sàsí mọ. báyìí akarírì ẹni rí báyìí báyìí o. mo ṣe bàá náà nílẹ̀ yóò. òfò àfọ̀mọ́fọyé ọ̀pá dọ́nùbù àjàsọ̀rọ̀ nẹ ọ̀sán gangan ọba ọmọ kú kùtùkùtù ọba òpò àtọ́ba tẹ́lẹ̀ jíjọba onílé náà ọmọ máa kí ẹ o olúgbòlérí ọ̀rọ̀ nẹ mo kí ẹ o ọmọ pẹ́tù arúgbó ẹ̀wọ̀ abòyìnbó ṣègbè mo kí ẹ o oníkà. pátápátá mo kí e balẹ̀ àbàmtátá ọkọ̀ òlú àfìdípò tẹ̀mọ́lẹ̀ mo mà kíngá ọ̀dọ́ ilẹ̀ yìí mo kíngá obìnrin ilẹ̀ yìí mo kíngá o mo júbà ajíyẹmí màmá ajíyẹmẹ o mo mọ̀ ṣe bàdédé kan má ṣe bà ọmọ nílẹ̀ yìí tẹ̀ o. lálẹ̀ bí ọ̀gárá bá lálẹ̀ omi ako hmm. ọmọ níyàngàn mi kọ ohun òrìṣà ìwọ mi gbéra mi lọ yìí wẹ́ẹ̀ ní kọ ohun mi ìṣèbò tí mi fọ yìí ó yá ìwọ mi dojú rẹ. òṣòro gàgà èèpà òṣòro gàgà o. òṣòro gàgà èèpà òṣòro gàgà o èèpà ṣòro gàgà o ojú ẹ̀jẹ̀ iná ẹ̀yìn ẹ̀yẹ òòlù làlùyọ́ǹdì ẹ̀ lù pẹ̀lú ìbọn ọdọọjọ́ ogbó ọjọ́ wa wẹ̀gbẹ́ àgbà tí wọ́n bá ti wẹ̀gbẹ́ àgbà yìí sí ìwọ lè máa fìyẹ́ rẹ̀ ràgàbù ọ́ ó lè máa dáàbò bò ọ́ wà wẹ̀gbẹ́ àgbà mọ́ọ̀dù pẹ́ kó tó yé ọ ọmọdé adọ́rùn òótọ́. àlùkò gbọ́dọ̀ fọ́ọ̀hún àjà tí ò lọ́mọ inú èdè olóòṣà lóhùn wọ́n ń pè ọlọ́run ò gbọ́dọ̀ jẹ́ rárá àjà. Ah, eh, eh, kí lè ti lò fún kí lè ti lò fún dákun kí ló fún jẹ kí ló gbé fún jẹ. àṣeré tó ni mo lọ wẹ̀ mo wọlé dé ni mo rí tó ń gbọ̀n ah, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kí lè ti rí lò kí lè ti rí lò ah, mọ́gùn rèé ó ti lu mọ́gùn lára ọmọbìnrin. ibi kò rí mi ò jẹ́ mọ́gùn wàhálà jẹjẹ rẹ. ṣé ẹ bá wọ ẹ bá wọ. ẹ wò bóyá kẹ́mi lọ́kọ̀ kábíyèsí wá. ẹ wò bóyá kó pè wá ẹ wò bóyá kó pè wá. ó ti rà ó ti rà ó ti rà. èmi ọkọ mi sí ọkọ mi gẹ́gẹ́ ọkọ mi ní tóbi sí yàrá lẹ́sẹ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ ti lọ́ọ́ fún un wájú òtí ìyàwó ìyàwó. kẹnu bọ̀ mí lẹ́nu báyìí nàbí kí ni tó bá bàbá ẹ má bọ ẹrọ àwùjọ rẹ ẹrọ àbàbà. wọ́n ń kí yín ẹrọ àbàbà. tá à ń ní. ìyá rẹ̀ ń owó ìyá rẹ̀ gbà náà. sọ̀rọ̀ sí àlejò. odò ẹlẹ́yẹ ìbá wa kí ọ̀sá méjì ká gbọ́. kábíyèsí kábíyèsí. baba ọjà. kábíyèsí. rè tó tún gbé lọ yìí. èyí rí o. àmọ́ wa kankan nínú ìlú yìí kí lójú àwọn sàánú wa mọ̀ ni. ewu àni ti kú ọ̀wọ́ọ̀wọ́ tí ń ṣẹlẹ̀ láàrin ìlú. kò yé mi bá lè mi ẹ̀rù ti ń bà mí. arábìnrin yìí ó sì fòkúlẹ̀ kọjá fẹ̀pẹ̀ bọ́lá sí rí. Ah! ẹ lè sí o ah! ẹ lè sí ah! wo wo wo wo ariwo tó ń pa yìí kò ní ṣèrànlọ́wọ́ kankan o olóde ò fariwo o ọlọ́jọ́ ọbẹ̀ kéde. ọba ariwo. ọlọ́jọ́ ọbẹ̀ kéde. èmi tún lè yí. Ah. ẹ dákun kí la kàngan nínú ìlú yìí. jẹ́ àti ẹ̀sùn máa. ìwọ ọlọ́run. kíni ẹ lè ṣe àkọ́wọ́ bẹ́ẹ̀ ni ah, ẹ bọ́ kó o ní lé títí kọ́kọ́ jà kú. sọ́gbọ́n ah. tó báyà ó tún pa bàbá ó tún wà lóhùn àpèrè tani àparí bí ọba sóhùn ẹ wò ẹni ọba ní dandan wọn sí àkọwọ wọn sí òtí náà máa ló yà ní ẹni ìsàkọwọ. obìnrin ìwọ tó ni ó má sàárọ̀ kí ló ṣẹlẹ̀. ọkọ ológun láàárọ̀ yìí. ọkọ wo mo kú o ogun mú mi o ogun mú mi o ogun mú mi o lànà náà ní bẹ́ẹ̀ láàrin àwọn èèyàn tí wọn kó kú lọ yìí. bẹ́ẹ̀ ni ogun ti wọ̀lú o. Ah ojúwòlú oró wọ́n lẹ́yìn náà òróbìnrin yín. Ah. kékeré nǹkan ní ìdájí kùtù mo ti wá àti kò sì dágbére. Ah, ah. kábíyèsí tọmọtọmọ ni a kó lọ nílé tèmi àfi bí ìgbà tí ọmú sí lọ láyà obìnrin. ẹ̀gbọ́n náà ẹ ta ni mo ṣẹ̀ ẹ ta ni mo wá ṣẹ̀. ìkà ni wọn o ìkà ni wọn o kábíyèsí. wọ́n ní gúnyán lẹ́bẹ̀ mo gúnyán lẹ́bẹ̀ wọ́n ní roka kán mi mo roka kán mi mo gúnyán de olóró mo ṣe ẹ̀bẹ̀ dẹ̀lúkú bákọ̀kọ̀ tí kì í jẹyán gan mo wẹ́kọ̀ fún hmm. ẹ kí ló wá dé ẹ sọ fún mi kí ló dé tí kowó ìwákọ̀ tí ò dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀. ẹ dúró kábíyèsí ẹ dúró àkàn ní ẹnkẹ́ ní gbàgede yìí o. ohun àwọn obìnrin ni ohun àwọn obìnrin ni. ẹ ṣe sùúrù. ohun àwọn obìnrin kẹ. ohun àwọn obìnrin ni. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ jẹ́ kí n fúnra mi yọjú sí wọn. Ah, kábíyèsí ẹ jẹ́ kí n fúnra mi yọjú sí wọn. ẹ dúró dè mí. kábíyèsí ẹ dúró de kábíyèsí o. Ah, ẹ̀yin ìyá ni mi ò mọ mi ò mọ pé ẹ̀yin ìyá ni. bẹ́ẹ̀ ni àwọn obìnrin ìlú yìí ni àwọn iṣẹ́ jẹ́ o. bẹ́ẹ̀ ni. ẹ tó bá wa jẹ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀ tẹ fi rìn hòhò wá bá mi lóru ọ̀gànjọ́. bá a lọ lù àmọ́ tí ń lé ni ni o àwọn obìnrin ìlú mọ́dòye a ní ká wá dágbére fún ọ ni ipa ṣetán a fẹ́ kúrò ní ìlú yìí. bẹ́ẹ̀ ni. Ah, ah. ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyá ọba ẹ̀rù kún abẹnu múmú bí abẹ òkìtì ọ̀gán ó fi gbogbo ara ṣèrùgàlè ebi ń pejò àwọn yan kí n tó gbọ́jú lẹ̀ ti ń jọba mo gbọ́jú tán ẹ tún ń jọba lórí ọba ẹ wo ipò tí mo wà yìí ẹ̀yin náà lè fi mí síbẹ̀ ẹ má jẹ́ kí ògùn bàtà mi dópin alápè ẹ má jẹ́ kí n gun ẹṣin ayé pàdé tọ̀run ẹ jọ̀ọ́. ẹ orí fọlá mi ò ìkà ni ọ́. wọ́n bínú pé mo bá olóyè mo pè ọ́ lórúkọ. ṣé bẹ́ẹ̀ ti mọ̀ pé igbó ò ní bí dáadáa tọ́mọ ẹkùn tí yóò má rìnà ibi tọmọ eku tiwa ló léwu àbí nínú gbogbo òkú tí ń kú láàrin ìlú mélòó nù àwọn olóyè ẹgbẹ́. kò tó ìgbàlè ẹ bá bẹ́ẹ̀ ni kábíyèsí gbàmígbàmí wo la gbọ́ láàfin rí bí kábíyèsí ti ń kásọ agbádá rẹ̀ ló ń kàtà ọmọ ìlú atakóró kábíyèsí ẹ sá wọnú àdó ẹ tún ká ọmọ yín wọ. wèrè pé ìwà gba díẹ̀ bẹ́ẹ̀ lẹ̀. ẹ wò ẹ má rò bẹ́ẹ̀ èmi náà kàn ní pamọ́ra ni ọ̀kan làwọn tèmi pàápàá fayé lẹ̀ láàárọ̀ yìí. ó di kìí ṣe ó ẹ bá bẹ̀ wọ́n ẹ̀yin ìyá wa ẹ jọ̀ọ́ títí di àsìkò tá a wà yìí a sì wà lórí pé à ń pẹ̀tù sí kábíyèsí àtàwọn mọ̀lẹ́bí ọlọ́kàn wọn ò lè jẹ wọn ò lè mú ẹ jọ̀ọ́ ẹ jẹ ìbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. ẹ wo bàbá àwọn obìnrin yìí ti fariga èyí tẹ̀yìn àgbààgbà ló ìfọ̀rọ̀kọ̀ ọbọ̀rí tó ga. ó tó a ń lọ. kí ló dé bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn ọmọ ti yín ni ṣùgbọ́n àwọn ọkọ ti wà ní ìbáraẹni àná. ẹ jẹ́ wọn lọ bí wọ́n lọ ni wọ́n ṣe. ẹ mọ̀ ọ̀dà lọ́lẹ̀ gbà náà. ẹ lọ ká wọ́jú nù. ẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́ mi. ó yá ẹjẹ lọ ẹjẹ lọ ó sáwọn ọ̀fẹ́ wọn lù mọ́ ẹjọ́ tó yẹ wọn náà ní ṣe. ẹ kọ́ lẹ́kùn ló ṣe é ṣe é ti wá. bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má fààyè gbàbànújẹ́ o ìbànújẹ́ a máa mẹ́yìn àdé ní ẹ̀yìn o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìbànújẹ́ máa jẹ́ báwọn wọn. ẹ̀gbọ́n tó lóye wí ó ní kí n jẹ́ ọmọ àlọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ò kábíyèsí ọ̀rọ̀ kan ò sí ń ni kálukú ọmọ bí ó sì pẹ̀. ẹnu ń bọ̀ tọ̀ títí gbogbo. wọ́n ṣe àwo ayé àìsí àwo sálù ọ̀run èèyàn bá sì mọ̀ tán alẹ́ ìmọ̀ sí wọn adé afọ ẹ̀dú tí sọlọjà nínú ẹbọra ọgaru fọdún méje ọmọkò fóṣù mẹ́fà ọ̀dàbò fọdún mẹ́rìndínlógún hmm. wọn fẹ́ kó sọ kó gbére ó fi rẹ̀ sóhun àrò kọ́ lẹ́yìn ìsínwẹ́wẹ́ tí n bẹ lóòdò yìí ọmọ àwo mi ẹ wá mi jákè yìí o kòkó gbọ̀gìdàrí tí bẹ nù bú dájú ọmọ mi ṣe kòkó wá o. ọ̀fẹ́rẹ́. Hmm, ẹ káàbọ̀ awo. ẹ ṣeun olóyè ẹ ti pẹ́ jù. ha a ti pẹ́ dẹ̀gbẹ́. ẹ ti pẹ́ ẹ̀ báyìí náà gbọ́n tí fa wí ọgbọ́n tí fa sọ ifá lọ garo fọdún méje ó ti pọ̀n ọdún mẹ́rìndínlógún ẹ mọ̀ pé ẹni tí ọmọ wẹ̀ bọ́bá yìí bọ́ọ̀lù bú omi ń bódò lọ ni. Ah, ẹ ẹ ju gbogbo ẹ lọ bàbá wo ibi tá a ti wá yìí ó jìnnà díẹ̀ ó ní iye odò tó a fò ká tó dé yìí ẹ bá wa pawódà ṣe. àbí. Ah, ní kúkúrú èdè ìfásá ni kó mú wẹ̀ ọmọ bódò lọ. ṣé lọ́rọ̀ kan kí gbogbo ìlú máa ṣe kábíyèsí <laughs> ah, ẹ dákun ẹ gbà mí ṣé ifá kan bẹ tá a dá tí ò lé tutù ni. Ah, ifá burúkú nù kò sí ifá tí ò gbé ni tí ò ní fẹ́ tutù sí ah, ifá tó burú ni ifá tá a dá tí ò lé tí bàgbà ló jẹ ni. ẹ wo ẹ má jẹ́ àfa kiri ègún o ẹ wo orí adé ẹ̀yìn ni mo fẹ́. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí wọn dìde wọn náà dìde lẹ ẹ bá bàbá dìde bàbá. yánu ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ta ló kú. kábíyèsí ni o. lọ́jọ́ wo. ọ̀sẹ̀ ni o. ẹ dákun bàbá wa dà. òkèrèwé nílé ọpẹ́ fá ọmọ adífàgbẹ́rú ni wọ́n bá dákẹ́ sí. ẹ dúró kí wàá ló pa. odù tí babaláwo kì lórí ìlú wa olódékèmí ọbọ bọ́ lójijì. Ah! ọ̀rọ̀ àkọlé tí ń bẹ yìí o kí n tí ó ti bàjẹ́ kọ́mọ bá wàá ba èyí tí ò ti bàjẹ́ jẹ́ ni mo ṣe torí rẹ̀ pé ọ̀gùn gbẹ̀san ha ha ha ẹ hey, ah, bàbá mi gbogbo káwa yìí làwọn ẹ̀ṣọ́ ti yípo kò síbi kankan téèyàn lè gbà jáde nínú káà yìí mọ́ àbí téèyàn bá wọlé ní ààyè lókù. a jẹ́ pé kò sọ́nà àbáyọ kankan mọ́ sọ́rọ̀ mi nu. ah ah ah ha ha eruku lálá bí àpáta ọ̀rọ̀ ńlá tí mi ìlú títì ọ̀nà lórí àpáta pin ha ha mọ́mọdé ń ra bíi àdógún ọdún pápálàgbà ń ro bíi àdógún oṣù èmi ọ̀sán sàmì àkànjì mò ń lọ wọn dàgbà kọ̀ọ̀kan abọ́bakún tẹ̀lé erífọlámi lọ ògúngbẹ̀sán ọ̀yà tẹ́yìn mi sí. Si. kú ọbẹ̀ yìí o wọ́n lábọ́ bá kú ọjọ́ba àwọn ọmọ ọba wà á di ẹrú fún abọ́ bá kú ifá ní kòtò gìrìwò tẹ́ ẹ gbẹ́lẹ̀ yìí wọ́n ní ẹ̀ ra ẹran ẹ̀ dì í bàbá wa di tán àásù ọba ìró àgbègbè ńlá sí lábẹ́ omi ọ̀wà máa sọ sínú rẹ̀ títí orí yóò fi kúrò lára rẹ̀ bá ti wá kúrò lára tán abọ́bà kúrò wà mọ́ ìjọba ló àwọn ọmọ ọba ó sì máa ṣe ẹ̀rù fábọ́bà kú àwẹ̀jẹwẹ̀ mú ọ̀wà bẹ̀rẹ̀ wọ́n mọ̀ jẹ wọ́n mọ̀ mu. ẹ̀yin ìlú ẹ sọ̀rọ̀ ni. ẹ kí la fẹ́ sọ̀dá yìí kó kó ọ̀rọ̀ ti pa wá lóhùn jẹ. burúkú ẹ̀mí ọ̀tún jẹ́. burúkú ẹ̀ kún wàhálà tí mẹ́lẹ̀ yìí. ìlú bàjẹ́. bí ìgbà tó ti forí jáde agbẹ́ igi ọ̀dà lóko yóò pa á lé àjà òjì yóò sì pèrò ọ̀nà ẹ̀gún ọ̀gàn yóò ṣubúlẹ̀ kó sanga tá a bá fi wá ọkàn táwọn alálẹ̀ wí yìí o ọjọ́ bó ṣe jẹ́ o. àṣẹ kò wọ́n. àgbààgbà ìbáṣẹ. ẹ̀yin ọ̀pàké ọ̀làké alágogo dẹ abẹ̀yìn àrò gélémọ̀ gélémọ̀ akọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin ẹ̀yin ilẹ̀ tìdí aláṣejù bomi gbóná mo ṣe bá yín o nígbà tí ó bá fi dìpàdé tó ń bọ̀ olóyè pàtàkì kan láti ìlú ìmọ́dòye fún olórí ẹgbẹ́ kábíyèsí tẹ ẹ gbó kẹ ẹ tọ tẹ ẹ gbó kẹ ẹ tọ ìdọ̀bálẹ̀ ìgbẹ̀yìn lẹ́ẹ̀tì dọ̀yìn ẹ tún gbọdọ̀ dọ̀bálẹ̀ fún ẹ̀dá alààyè kankan mọ́. Hmm. Ah. Eh. pé mo ti jọba. paláṣẹ àti ìdìbò. bí látòní yìí lọ mo lè pàṣẹ. pàṣẹ tó wá ní bàbá. tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà láti òní lọ mo pàṣẹ pé kò gbọdọ̀ sí tó ń jábọ́ bá kú mọ́ nínú ìlú àyùmọ́dọ̀ yìí láyé. ṣeun. ọbakọba tó bá jẹ nílùú ìgbọ́nlóye tó bá ti lè wàjà ọmọ kẹyẹ rẹ lónìí. èmi Ọ̀sánsámi Àkànjí mo pa oyè ọba jíjẹ ẹrù nídìílé àwọn eré fọlámi pátápátá bẹ́ẹ̀ ni. kábíyèsí ọmọ wo ló sọ̀rọ̀. ọmọ yìí ni wà. ẹ fẹ́ mọ jiyàn ni ah, ẹ mọ jiyàn o <laughs> abárẹ́ni tó jiyàn nù yín ó dàbí ìgbà tí yẹn gbẹ́sẹ̀ lábẹ́ ni àbí ó sì bẹ lẹ́sẹ̀ o àbí ó bẹ ń bẹ lẹ́sẹ̀ o. àfinàkọ̀ ah, kan ń jóni láà àfojúsàjò múni bí òtútù ọ̀yẹ́ tá a tún fẹ́ fi sóńtì jù nímọ̀ nǹkan ni kò bí ọ̀kadà ẹ̀jẹ̀. abẹ́rẹ́ nǹkan. ẹ dákun ṣé ọba ti wà lè yí àbọ̀ bá tara tiẹ̀. Ah, ah. ọba ajé ń gbádùn tẹ̀sán. ẹ kò tiẹ̀ sọ̀rọ̀ ń pa gbogbo nǹkan tó wà nílẹ̀ mọ́ tí fani àṣẹ. làwọn àjálù ah. ẹ ṣe sùúrù ẹ mọ̀ jẹ́ àbínú láti tó lè jẹ́ àbínú bá lákọ́rí ó òdìdí òwú àárẹ̀. ẹ bá la fi ọdún ìlú bá ń pápá dé ìbá pápá dé ẹni ọ̀rọ̀ ló ti joyè yóò sì wà. ọ̀pọ̀ tó lọ́mọ wò. Ah! alájọ ọkọ̀ kiri burúkú. ọ̀sọ́sàmì ọ̀sọ́sàmì ọ̀sọ́sàmì. tani tani ń pè mí. ẹ padà. láyé john ní ìsìn ọba ìlú ilé mi o tí mo bá lórí oṣó mo bá lórí àjẹ́ mo bá lórí ẹlẹ́bọ lóògùn ìlú yìí kábí ọ̀ sí ni mí kò sẹ́ni tí ó béèrè <laughs> ẹ̀yin ìyá mi afẹ́gẹ́gẹ́ níyẹ̀ ipa tí ẹ lè amújẹyàmọ́bì àmọ́ ìfúnnilọ́dí ẹ̀sìn tí gbòdìdí ẹran pàjẹ́ lọ́wọ́ ẹni mo mọ̀ rẹ́jà lọ́gùn sí òsì. wọ ọmọ bí o ṣe jọba. ọkàn mi ni mo jẹ ọkàn mi ni. àpapọ̀ ẹlẹ́yẹ ló fi jọba bẹ́ẹ̀ àpapọ̀ ẹlẹ́yẹ àpapọ̀ ẹlẹ́yẹ. ó tiẹ̀ dá báwọn mo bá yín lé lónìí ṣé kìí ṣe torí owó rẹ ló fi wá. ẹ mọ gbọ́ ìbéèrè ẹ dákun o ṣé kò ètò san ni. ó dáa mọ bínú wo bó bá ti di ọ̀la báyìí ń fún ọ lówó rẹ. nígbà tẹ́ ẹ gbè pè torí yín ò burú tẹ́sí fẹ́ ṣòfò wọn tilẹ̀ ẹ yí àwọn onílẹ̀kẹ̀ jáde kẹ́ bá ọmọ owó mi jáde. kí ló dé. Ah, ah. kí la gbé kí la jù sójú owó gàárì lọ ni ìwọ ọmọbìnrin yóò sì ń fẹsẹ̀ ilé òun fẹnu kọ èmi mọ̀ ló ń bá wí. ta ni ní ta eégún méje ìbàdí ẹ̀yìn lónìí mi ò ní lọ láì gbowó mi ẹ bá ń gbowó mi onígbèsè ará àdúgbò onígbèsè bá ń gbowó mi o. onígbèsè onígbèsè onígbèsè bá ń gbowó mi bá ń gbowó mi bá ń gbowó mi bá ń gbowó mi lẹ́yìn.

láàrin wa kì í tún wá ṣe àlejò pàtàkì lásán o odidi ọba ìlú ni. àmọ́ kí n tó pè wọlé ẹnikẹ́ni tó bá ní ọ̀rọ̀ kó fọ̀ ọ́. ẹyẹ bà. ayé mojúbà o. ìbá ṣe. ẹ̀gbín mọ̀kùn mi. Ah, ah mọ̀ gàárì àwìn lásán mo mọ̀ràn lọ́wọ́ ráfà tí ráfà bá ní kí n fò sókè kí n wò ká tó ní ká tó sọ ráfà ti fàṣọyà mú mi lọ́wọ́. ẹ̀yin ọmọ dùn mí bí kò ṣe tọmọ mi tá a pa kádàrá rẹ̀ dà ní ó kọjá yìí rẹ̀ kí ló fẹ́. Hmm. Rafa ti sáré ní pápá oko yẹlẹku yẹlẹku ó ti rìn ní bèbè ọ̀nà yẹlẹku yẹlẹku ọ̀nà tó yẹ kí Rafa ó bá wọ̀lú ó ti bẹ́ gidi. tó bá rí bẹ́ẹ̀ ká tó parí ìpàdé òní kí Rafa ó jáde láyé. àṣẹ́gun àṣẹ́lẹ̀ àṣẹ́ òdodo náà. àṣẹ. ọ̀rọ̀ ẹyẹ bà mí o lóòótọ́ lélẹ́dùn àkọlé ayé lè wà lọ́wọ́ ó ní àlọ́ bá a ṣe fẹ́ ó ní àlọ́ bó ṣe wù wá ṣùgbọ́n ẹ̀yin náà ẹ̀ wò ẹyẹ bà so ọkọ wa mọ́lẹ̀ láti yé ẹjọ́ yìí kò sì túlẹ̀. ẹyẹ bà bá wa jèbù rẹ lórí ọ̀rọ̀ ọkọ yín torí pé obìnrin ọkọ kan náà ni wà àti ẹyẹ ròǹgbé. E Eh, yèyé n ò tó kọ̀rọ̀ sí yín lẹ́nu àmọ́ n ó mọ ọ̀rọ̀. Ah. ó dà á tún mọ̀ sọ nígbà tá a lè jò bá lọ tán. yèyé o yeye o yeye alára yeye mi àgbà ọmọ àgbàrá mẹ́ta tó la òde ìlàjá. Ja ọ̀kan ṣàn ó rè perin èkejì ṣàn ó rò kejì gbò ẹ̀kẹta ṣàn ṣàn ṣàn ó relé adéjọrin ní màgbọ̀n ọmọ erin bá ń tádéjọ ọwọ́ mi mọ̀ ti bà bẹ́ẹ̀ ni abọ́bakú ìlú wa àná ó ti dọba ìlú mọ́dò yìí. wáyé o gẹ́gẹ́ bí ìlérí mi. Hmm àti ẹ̀jẹ̀ mi tí mo ní ń wò mú wá ní ìpàdé tá a ṣe kọjá orí olóyè ìlú wa rèé o parakò yìí. tó wọ́n gbọ́mọ wò rẹ̀. ẹ gbà mí láyè kí ọba olúwa wọlé. àwọn ẹgbẹ́ mi kò wọlé. ó wọlé ẹ̀wọ̀n kúlé o ẹ̀yin ìyá. kábíyèsí a máa rí yín ṣé ò sí kankan o. àpapọ̀ ẹlẹ́yẹ ayé dé. mo wá tọrọ owó lọ́wọ́ yín ni mo fẹ́ lówó bí ẹlẹ́wìí odò. ẹyẹ àwọn àgbà ẹyẹ mo fẹ́ lókìkí bí òṣùpá. ó di mo sì fẹ́ kẹ́ fún mi lẹ́mìí gígùn. ọdẹ ta èkó o orí bí àbí òrí bí ẹ̀yin àpapọ̀ ẹlẹ́yẹ. kábíyèsí ẹ̀yin owó ẹ̀yin ọ̀la ẹni yóò ti gùn. òṣòro gàgà èèpà òṣòro gàgà o. òṣòro gàgà èèpà òṣòro gàgà o ṣòrongaga o ṣòrongaga èèpà ṣòrongaga o ojú ẹ̀jẹ̀ iná ẹ̀yìn ẹ̀yẹ oòrùn ẹ̀yẹ ń gbẹ̀yẹ̀ lóṣòro ń ga ọlọ́wọ́ wini ẹlẹ́sẹ̀ wini olókìkí òru àpapọ̀ ẹlẹ́yẹ. bẹ́yẹ bá dúró ayé gbọ́dọ̀ dúró àwa lóṣòro ń ga wini ẹlẹ́sẹ̀ wini olókìkí òru àpapọ̀ ẹlẹ́yẹ. àpàtàpàrà ẹyẹ ìyá mi o ìwẹ̀ ọlá làbẹ̀ o tó tó ẹyẹ tó tó. àpàtàpàrà ẹyẹ ìyá mi o ìwẹ̀ ọlá làbẹ̀. yóò lẹ́yẹ̀ ń dún ìwẹ̀ ọlọ́ọ̀làbẹ̀gbẹ̀ òtótó ẹyẹ tótó. ìbá yíyá mi ò sọ̀rọ̀ nígà. ìrìnnìwá ìrajà kan ò gbọ́dọ̀ kéwà jẹ́ àdìgbò bu ọ̀nà ìran kọlọkọlọ kan ò gbọ́dọ̀ gbéwà mi. yèyé sùn. jẹ́ àwọ̀ àwọn èèyàn kunra bá sì bàṣírí òkú èèyàn. níbo la ti fẹ́ rí wọn olóyè parapọ̀ yìí gan kú kílé òtó ọmọ lẹ́nu irọ́ ni o tẹ́ ẹ bá délé wọn báyìí èrò pin ti mú ni. Elédùmarè kí la wá ṣe ń nù ìlú ìbáyìí. bá sì máa bá a lọ rí. àgbọ̀dọ̀ bàbá yìí lọ àgbọ̀dọ̀ bàbá yìí lọ àṣàbà fi rò pé ti ń bẹ nílẹ̀ yìí ẹ̀já wa pèsè sí. kó láwa ti ṣe báyìí. Oh. àṣẹ mọ́ o àìrú eléyìí mọ́ o. ìwọ ọmọbìnrin ìfì mi lẹ. baálé mi ẹ lọ bí kankan sẹ. ẹ lè lọ bí kankan sẹ. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ tó ń fà. wo bá ń béèrè lọ́wọ́ rẹ o èmi ọmọ nǹkan tó rí tó ní mọ́ jáde o. n ah, ah, gbọ́ kí ló dé tó ní kọ́kọ́ owó mọ̀ jáde. ẹ mọ̀ bá fúrọ̀ mi sọ ẹ̀yin náà nù àjàlá tá a nà. ìyíùn èmi náà lẹ́nu rẹ̀ ló ń gbé sí mi. mo rò pé orí yín burú fún yín ẹ mo rò pé wọ́n ń dì yín àbí ìyá wa kí ni sí inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí ẹ̀ bá lọ sọ ara yín láàárọ̀ yìí gẹ́rígẹ́rí yóò gé orí yín lọ lọ́rùn yín. Ah, ìbíkúnlẹ̀ sọ ń gbọ́rọ̀ tí ẹ̀rọ eh, ń gbé ń sọ fún mi tó sì dáa báwọn. sórí tiẹ̀ náà pé báyìí mo léèyàn ń bínú kọ́ bá ń bẹ́ẹ̀ ó sì wá ń ó sì wá ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni pé ìwọ lọ́ba ń gbé ilé kí n tiẹ̀ kí n tiẹ̀. wọ́n tẹ wèrè mẹ́bà fún wọn ni ẹ wo ẹjẹ sọ fún yín àtúrí yóò tó tu ẹ̀yin asọ́kọ́dọ́ lórí burúkú olòṣì. ṣé èpè ọmọ mi jà ọ́ ṣé èpè ọmọ jà ọ́ ṣé èmi ni ẹni tó sọ dé lórí burúkú wọ́n sọ mí dé lórí burúkú lọ wá fẹ́ mi ni mo fẹ́ wọ náà lé. rọ̀ǹgbẹ́ ah! kí ló ìyá mi ìyá mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wò ẹ kìlọ̀ fún wọn o èmi ò mọ nǹkan tí e, eléyìí rí torí mọ́ jáde o. Róńgbé ń gbọ́ kí o lo orí tó ṣe tó kọ́kọ́ rí ọmọ jáde. ewu kó mọ jáde kó mọ jáde o. yóò ṣáà ní wọn rí ah, yóò ní wọn rí kó tó kọ́kọ́ rí o gbọ́dọ̀ jáde kí ló ń tó orí kí ló dé ìwú ìyàwó èmi mo mọ tójú mi rí lánàá mo mọ gbogbo wàhálà tí mo ṣe dálẹ̀ ní ìsúnmọ́jú báyìí fojú kan ọrùn ẹyọ kan báyìí bọ̀rọ̀kú báyìí ní ìyáálé mi sùn sílẹ̀ tí wọ́n ran ọrùn tí mo sì ń gbọ́ láti inú yàrá. ṣé ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣé bí wọ́n la ayò dákun ṣé yàrá mi wọ́n sùn ni. n ti ń dùn yín náà ni yóò sì mọ dùn yín ni àṣírí yóò tó tú lọ́jọ́ kan. Hmm, àṣírí àwa méjèèjì ó jọ tú. ẹ gbọ́dọ̀ yín dákẹ́ ah, ah. wọ́n ń dì yín ni ah. ẹ̀mí èjì ń lérí mọ́ra yín lójú mi àyín. ìyá mi sẹ́ẹ̀rí pé wọ́n bàjẹ́ báwọn wọ́n lé yín jáde wọ́n sì fẹ́ mẹ́rin pààrọ̀ gbà yín lẹ́tọ̀ mọ̀ pé ọkọ gidi lẹ́nu. má pẹ́ o ẹyẹ yín ti ń wù yẹ ń gé mi ń gé ẹyẹ yín ẹ dúró wájú mi ẹ lérò furukọ́ furukọ́kọ́ furukọ́kọ́ ń ẹyẹ yín ẹ wo ìyá wa kó mọ̀ jáde o kó mọ̀ jáde o mo mọ tí mò ń sọ kó mọ̀ jáde o kó mọ̀ jáde èmi mo mọ tọ́jú mi rí lánàá o. táwọn alẹ́ o táwọn alẹ́ o. ilé wo lè wú wa ṣé ilé tó tóbi tó báyìí tí ò ní ilẹ̀kùn kò ní ibi tẹ́ máa gbà wọlé. wo wo wo ẹ pátá la ti gbọ́ a ti gbọ́ a ti gbọ́ sáà farabalẹ̀ dákun. mẹ́mọ̀ mo. ẹ jẹ́rìí awárẹ̀ awáre. ìwọ ní èmi àti ọmọ rẹ tá à ń lé ń kùrùkùtù látàárọ̀. ìyá wa kẹ́sì wa máa wò n ò mẹ́mu púpọ̀ ìwọ̀nba ẹ̀mú ògùrọ̀ díẹ̀ tá a bá lọ́dọ̀ yóò jò. ó lọ wá mẹ́tẹ̀ẹ̀ta pé mu àbí. òjú wa ń lọ. ẹ wo ẹsẹ̀ kò lè yé yín kò lè yé yín ẹsẹ̀ wo ẹsẹ̀ mo o ẹsẹ̀ o àkànlé ẹ wo ìlà rẹ rẹ o. ẹ dákun ló yẹ ẹ tó yá ó yá ìyá ẹ fúnra ńlẹ ẹ dìde àkànjì gbéra ńlẹ kò. níyìn ní pẹ́nu ilé ilẹ̀ wa tí gbogbo èèyàn ń ṣùgbọ́n ọkọ wa <laughs> tẹ̀sí bóde. ọkọ wa àti ta ni èmi mọ̀ ti yọ̀ǹda àbíkúnlé fún ọ tipẹ́tipẹ́ kọ́ ya mọ̀ dá nǹkan rẹ̀ rán. ẹ ṣẹ̀sì fún nǹkan tẹ̀sán ni àfi bí ìbáṣepẹ́ ilẹ̀ ṣe báyìí ló kù ó dùn ó fẹ́ ké. ọkàn jí gbéra ńlẹ̀ ó dìde ọmọ kéèlè gbéra ńlẹ̀ kó dìde orí jórí o orí jórí o orí jórí o ẹgbẹ́ra ńlẹ̀ kẹ́rì wọ́n lọ tí mi àtọmọ mi ṣe mọ́jú òní kì ṣe kékeré o bẹ́ẹ̀ àwọn wọn sì dé mọ́lẹ̀. ìbíkúnlẹ̀ o ìbíkúnlẹ̀ o ìbíkúnlẹ̀ o hmm, àyákù ọ ò fẹ́yàwó lé mi mo tún wá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun fọ̀rọ̀ mi mu tábà wá gbọ́ o látòní lọ bí wọ́n bá fi ahẹ́ mu bu omi fún ọ yóò pa ojú ògùrọ̀ lọ yóò pa ojú ẹmu lọ yóò pa ojú ọtí lọ. <laughs> ìyá wa ẹ dákun ẹ ro tinú ẹgbẹ́ kan náà tá a jọ wá ń tẹ̀ ń ṣe fọkọ wa yìí ò dáa. gbẹ́nu rẹ sọ̀hún inú ẹgbẹ́ kan náà wò lèmi rẹ jọ wà ọ bí èbá wa ṣe tìyá wa tí wọ́n ní kó mọ wá pàdé àpapọ̀ ẹlẹ́yẹ ẹyẹ kékeré nìwọ ẹyẹ ńlá lèmi ẹyẹ ńlá abìyẹ́ fò tìfà tìfà tìfà. kò burú o erin jẹjẹjẹ wọn ò fa pákátá ẹ̀fọ́ jẹjẹjẹ wọn ò tẹsẹ̀ bọ́ sọ̀nà ẹyẹ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ pọ̀ lójú ọ̀run ò fa pákanra wọn ẹyẹ láìbà. ojú ẹ̀jẹ̀ iná ẹ̀yìn ẹ̀yẹ o. á wá nǹkan ṣe sí. ìyá wa ẹ ṣe kí ni kò sí nǹkan tẹ́ ẹ ṣe sí. Ah, ìyá wa ṣe tún rí bá ṣe tún ti rí wọn bọ́ ṣe ti rí wọn bọ́ ṣe ni bí wọ́n ṣe ń lẹ́rí fùrùpapọ̀ fùrùpapọ̀ wájú yín ìyá wa ṣe ti gbọ́ ṣe ti gbọ́ wọn. ló ń gbé fọkàn rẹ balẹ̀ mọ̀jì ó fún ọ lẹ́jẹ̀ rúru fọkàn rẹ balẹ̀ mọ̀yọ̀ra rẹ lẹ́nu sórí bí ṣe ń ṣeun ipò tó wà ní ipò tó wà lójú ọmọ ṣe báwọn sí ipò rẹ̀ nú ẹgbẹ́ ni ó mọ wípé ó kù díẹ̀ náà nísìn bí àwọn ẹran tiẹ̀ náà bá ti ń gbó iwọ náà wà ń kú ọ̀gá fọkànbalẹ̀ mọ́jà o. ẹyẹ ro pé. ìyá mi ẹ rí mi. yóò wá sí ìkórè wáyàn ọ̀rọ̀ yálé mi ni o. èmi ni ìjẹ ìyàdọ́wọ̀ wá kó sí láti bí ọdún mẹ́rin báyìí tí wọ́n ti dè mọ́lẹ̀ kúrò mú. bí tó sọ̀rọ̀ dé ó ti yé mi jù báwọn lọ kí wàá lọ fẹ́ ká ṣe fún ọ. èmi ò fẹ́ jẹ olórí nínú ẹgbẹ́ àgbà tá à bàbá rẹ ti ta pé wàhálà ti ń lẹ́nu rẹ pọ̀. èdè mi náà pọ̀ mọ́mọ́ tọ́ ń fẹ́. ọwọ́ ṣù ọmọ mélòó lọ ti bí mo ti bọ́ ọmọ márùn-ún obìnrin mẹ́rin ọkùnrin kan ṣé wọ́n lè láàmú mọ́ra láti kó gbogbo rẹ̀ lẹ̀. n ò ṣe o. ọ ò ṣe ẹ a jẹ́ pé kó kúkú dúró nípò èrò ẹ̀yìn tó wà nù torí ìyáálé rẹ torí tó dó lórí wọn ó ní ewu nǹkan tóun náà ti gbé lẹ̀. ìyá mi mo ti bẹ́ẹ̀ ni mo jogún bẹ́ẹ̀ yẹ ìyá wọn ni. ọbẹ̀ yẹn lẹ́mọ̀nà kàì àmọ́ ó ní gbèsè ńlá pàtàkì tóun gbàgbọ́ pé kó tó di kó dé kùnà tó wà bọ̀. Ah! wọ́n yọ̀ǹda mo yọ̀ǹda. bàbá wa fẹ́ yọ̀ǹda. má wàá rojú orogún rẹ kiri mọ́ o kọ́ ọ sẹ́nu rẹ ní gbálágún sọ gbọ́. ẹ wò ń rò ń rò dáadáa nítorí àjọlọkọ ni hmm. tó ti yẹ yín àwọn tí ẹ òun ló ti ṣe bó ṣe wù. Hmm. ọ kábùkù làbàlábà tó lóhùn ó dìbò lẹ́gbẹ́ ìyá kábùkù lọ́rẹ̀ẹ́ rò ó ọ ti pọ̀ nínú yàn. ìyá mi. ìlà tó rí gbọ́ o èmi èrè ayé èmi èrè ilé wa èmi èrè ọ̀run èmi là rí gbọ́. Mhm ṣòro gàgà èèpà ṣòro gàgà o. ṣòro gàgà èèpà ṣòro gàgà o. àyè yìí náà wàá dà báyìí gbogbo ohun tá a bá fẹ́ sọ ẹja sọ ní àyè báyìí. <laughs> ìyá ìlú tàwábà ẹ dákun ẹjọ ọ̀rọ̀ orogún mi ni látìgbà tí Ìbíkúnlé ti wà lórí èso bó bá ti ṣe gbogbo wàhálà rẹ̀ tó lọ́sàn èmi ni mò ń dèyà rẹ̀ lóru ẹ dákun ẹjọ ẹ hmm. ràn lọ́wọ́ ẹ jẹ́ kí èmi náà tún bí ẹbí àgbà. ṣebí lómi ti bọ́ ọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ọ̀sọ̀rọ̀ ń bẹ̀. lẹ́nu sí i ọyọ lẹnu máa jẹ ọyọ lẹnu ìbáwọ àyà mi ẹyẹ wa tó bàdé wù mí ojú tó lé ojú tó kò ní. kí n bá ti lè máa fún àwọn ọmọ mi dájọ́ ní kọ̀ọ̀kan kí n máa mú wọn lẹ̀ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan irú tó lè jó lórí nínú ẹgbẹ́ àgbà bẹ́ẹ̀ ni bàbá ah, gbọ́ ó ti rí gẹ́lẹ́ ló ti wù ìwé ọlá tó rò bá ń fi gbogbo ògbà dá lọ́lá sọ́ọ̀mù pé n tó ṣe ní jẹ ọmọ iye ẹran tí ìwé ọlá ti mú wọnú ẹgbẹ́ ni tí wọ yìí náà sì mọ̀ tí ọ̀sẹ̀ yìí rẹ èyí tó dánú ẹran lọ́mọ máa gẹ̀ nígbà títí mẹ́ran wá tí yóò lọ jẹsẹ̀ ẹran rí o kó sì àwọn adórí akáyí tẹ́ wà débi. wọ́n ní káyọ̀ ṣe ṣe tiẹ̀ dẹ́. kò yẹ kó sọ̀rọ̀ kò ṣebí àpàtàpà ọ̀rọ̀ ẹ̀yẹ ẹ̀yà mi o. ìṣòro ẹ lọ fẹ́ dá arúgbó ìwúlò lẹ̀ láàrin èmi àtàwọn ẹgbẹ́ ohun tó yẹ wọn ó gbé fún mi tí wọ́n gbé fún mi bó ṣe ń fọ́ bó ṣe ń fọ́ tó jẹ ló ń fòfin jẹ ló wá débi ọ̀dọ̀ tiẹ̀ níbo. ẹ má tiẹ̀ dá lóhùn ẹ má dá lóhùn bó bá di bí ẹran bó ti rí ìyọ́mọdé akẹ́rẹ́ ń bi owó ilé àdàgbà ń bi ọkàn sàrà lọ tún lọ́rọ̀ mi àwa ń lọ ojú kan oh, o. sí o sí o bọ́ bá rí bákan lọ. ìwẹ̀ ọlọ́ọ̀la bẹ̀gbẹ̀ òtótó ẹyẹ tó tó. ibà yíyá bí ó ṣòro nígbà. ìyá mi ìyá. kábíyèsí. ẹ dákun ẹ gbà mí ara mi kalẹ̀ ẹ mọ tì mí ẹ ṣàánú mi kábíyèsí ẹ kàn pé ń gbà yín kí ń gbà yín náà ni ẹ tí ì sọ nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀yin àgbà náà lẹ bọ̀ lẹ́ní gbàmígbàmí òye àgbà ẹranko gbómìnlé mi bò yọdẹ. ẹ mo wá fẹnu mi gbolẹ̀ wájú yín ni bẹ́ẹ̀ ni wọ́n eh? ní bí ọba ẹ já ọ̀rọ̀ ọba ìlú kọ́ lè ti ń bẹ́lẹ̀ yìí mo fẹ́ nù mí gbolẹ̀ ẹ wà èdè lásán ó ní kábíyèsí tẹ̀ ń wò ah, ẹ àpọ́nlé ọmọ yorùbá lásán ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ baálé yẹn ní bá ju bàbá ẹni lọ bàbá náà láàmú pé. àmọ́ orí ló yàn yín bẹ́ẹ̀. ẹ jẹ́ fẹnu mi gbolẹ̀ ń mo bá dé yìí etí àwọn àgbààgbà béèrè lọ́wọ́ mi ó ti gun mí lẹ́mìí ó ti dé ó ti dé ó ti dé gègé ọ̀nà fún mi. mi báyìí ó fẹ́ gbẹ̀mí mi. lẹ́yìn tí mo ti san gbogbo ẹ̀jẹ̀ tán ọba tó lé mi mi kí n tó lọ lè mú ọmọ mi ògúngbẹ̀sán wá kó làwọn fẹ́ gbà. ẹ ẹ fún wọn. Ah, ìyá yìí náà pọ̀. àkábíyèsí ah, ntẹ́yìn náà béèrè lọ́wọ́ àwọn ìyá pọ̀ ah, ẹni ẹ fẹ́ jọba bí ọba jomijomi ẹ fẹ́ lówó ẹ fẹ́ lọ́lá ẹ fẹ́ kẹ́mi yín ogun yín náà pọ́n téèyàn bá sì náà ní fi wá ní tí òwú tó bá fẹ́. wàhálà arúgbó bọ̀. ṣé lóòótọ́ lọ bá tẹ́rù. ìwọ̀n fárọ́ba lọ́nà òun rawọ́ ó ní kórí ogbó náà dépò ọ̀la láì mọ̀ pé ọba lọ́sàn-án irúnmọlẹ̀ lóru èmi èmi agbẹ́kokoko lẹ̀kùn mọ́bẹ̀rù bí ọba jẹ́ ni wọ́n á yá lọ́jọ́ ni wọ́n á sọ̀tọ̀nù rẹ̀ nídàá yìí wọ́n ti sùn lọ fọnfọn lémi tó jẹ́ pé wọ́n ti jayé látọ̀sán tí wọ́n fòru wọlé ah ah ah ah ah ah ah orí yín burú ni wọ́n dì í ni ṣé torí ilẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn àwọn kinní burúkú ni ò jẹ́ kẹ́ tí ìmọ̀ bá wọn wí àbí ẹ lóògùn fún yín ọyá lójú mi ní ìsẹ́mọ̀ kó pàtí ọ̀fọ̀ ẹnà wọn ẹnà wọn ẹnà wọn ẹnà wọn ẹ̀dá dúró báwọn ẹ̀dá dúró báwọn ẹlẹ́fẹ́ mọ̀ tẹ́ ṣe ẹ dákun kí n ṣe yín o nínú ọjà kí ni tẹ́ ń tà nínú ọjà kí lẹ jókòó tì nínú ọjà tẹ́ fi ń jẹ́ ìyá lọ́jà tẹ́ ń jẹ́ bàbá lọ́jà. tí wọ́n fi wá mú irú iṣu yìí tí wọ́n gbé wá sí inú ọjà tẹ̀lé tí ń jẹ́ bàbá lọ́jà ń jẹ́ lọ́jà àbí irú iṣu tẹ̀yìn ń jẹ nínú ilé ọ̀dọ̀ yín rè irú iṣu yìí rè irú iṣu ọ̀hún rè ẹ wò ẹ ti jìyà o ẹ mọ tí ó ṣẹlẹ̀ yín ọmọ yìí ẹ ẹ ẹ ẹ ẹ mọ̀ nà wọ́n sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ bá nà wọ́n bọ́ bá tẹ yín lọ́rùn tán bẹ́ẹ̀ bá kú mọ́ yín lọ kò sẹ́ni tí ó bìá ẹ bá mi lé ẹ bá mi lé. Hmm. àṣé abọ́bakú ló ń kéré ọba ipò ọba kan tóbi lásán ni ẹ ti ẹ̀ gbọ́ náà kálí mo ti bá yẹn ní fọlámi tó jẹ́ ọba àná tó gbéṣẹ́ kálí mo ti bá wàjà ṣé ò wá ní sàn lórí ipò tí mo wà yìí tààrọ̀ òrokùn tààrọ̀ ọ̀rádìyẹ mi. ah ẹ̀yin afẹ́gẹ́gẹ́ níyẹ̀ arógbó aṣọ mọ́ balẹ̀ mo mọ̀ rí yín kí ló tún dé. kábíyèsí a ò tí ì rí ẹ̀jẹ̀ yín ní ẹ̀jẹ̀ wo lẹ tún béèrè lọ́wọ́ mi yìí ìkan ṣoṣo ọmọ mi ẹni mú wá. kábíyèsí ẹ bó tún mọ káwọ àkàsẹ́yìn mébòjọ wà nínú àdéhùn tó wà láàrin àwa àti yín. pé lẹ́yìn tí mo bá fi odidi ogún ẹ̀ nílẹ̀ nínú ìlú mi kí tó wá mú ọmọ bíbí ìlú mi ẹyọ kan ṣoṣo kí n mú wá fún yín kò lè ṣeé ṣe o. yóò ṣeé ṣe ọjọ́ má jẹ́ kí yẹ̀yẹ́ sùn rìn ó gbọ́ kí ni mo ti ẹ̀ sọ ọjọ́ ẹ̀jẹ̀ lọ. ẹ̀ẹ́dẹ́gbàlẹ̀ mọ́ lọ bẹ́ẹ̀ lẹ mọ́ lọ lẹ mọ́ lọ tí ò lè ṣe ṣe ò lè ṣe ṣe ni kí mú kí mú ọ̀kan ṣoṣo ọmọ mi kí mú fún yín ẹlẹ́ ẹlẹ́ ẹlẹ́ ń bínú lọ ọmọ bínú lọ ìyá sùn kí kọ́ ìyá rèké ni. ewé ọmọ ajínàbíà ogun ẹ̀yẹ ọ. ẹni o ṣe onígbọ̀wọ́ rẹ̀ wá ọmọ àkọ́kọ́ máa fún wa lẹ́jẹ̀ẹ́ wà ó sì ń wòran. ó ń ìwọ ló yẹ kó o ti kó o ti mọ̀ pojúṣe rẹ̀ tó yẹ kó o ṣe lèyí kì í ṣàwá ló tún yọ ọ̀ràn ká máa rán ọ létí ọkọ̀ọ̀kọ̀ mẹ́jẹ̀ wá látijọ́ ìwọ náà sọ nǹkan kan lé lórí ọ̀wá ló wòran ó ń wò. wọ́n sì ní ẹni ọmọ àtiwọ́ ìlú ìnàgún kọ́. nígbà tí lu ẹ o. ọ̀rọ̀ lẹ́sọ̀ mo ṣe o ọ̀sọ̀sámi fẹ́ kàn mí lábùkù n ò sì ní gbà. Hmm lórúkọ ọ̀sọ́sàmì mo yọ̀ǹda ogún èèyàn nílùú ìmọ́dòye kí ilẹ̀ òní ó tó ṣú. àṣẹ ti gùn. tí n bá wí máa dàbí òwe ànàrí àbí bí n sì wí máa dàbí ìjà ẹ̀rọ kò jẹ́rọ lẹ́bọ̀dì ọ̀dọ́ ọlọ́pàá sàn rẹ̀ gbọ́ngbọ́n mi sàn àlebè òṣèlú ló pò ń kọ́ ológbò tí ó pàkẹ́rẹ́ tójú tanu rà ni ó ti bọ́ mi gbẹ́gun bá lẹ́rìn lókè odò kó dúró tí ò dúró kó di méjì lókè omi kó di méjì lókè odò àrà ni mi ò rí lóde lẹ́ni làrá àwọn ọmọ òkú ẹni ikú ẹlẹ́rìn ọmọ jíjìnì bọ̀rọ̀ kìíní ilé ògùn mọ́lá ọjọ́ tí ń gbé omi bó mo ṣe bọ́ ìbàlẹ̀ mímọ́ oníjẹ̀rẹ̀ wàhálà mi ni mo ní sẹ́ ẹgbọ́n ẹnu mi ni ìbà yeye ọmọ ìlẹ́wọ̀n arákùnrin arákùnrin ṣe bàbá ni ọ́ súnmọ́ ah, ah. yìí. ó ti a rí kí ni bẹ lọ́wọ́ rẹ̀ bá a mú ṣé orí bíbẹ́ lọ ògùn orí fífọ́ ni o fẹ́ lọ pokùnso àbí ṣé etí kàdé náà ọ̀rọ̀ rẹ nu fún mi lọ́wọ́ rẹ. ó ti wá dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń ti yé mi mú àpẹẹrẹ rẹ sọ fún ọmọ tí ń lọ ó yá máa tẹ̀lé wọn lọ kí wọ́n rí ìpàkọ́ rẹ̀ báyìí máa tẹ̀lé àwọn ọmọ nìṣó. àjẹ́ wo ni wọ́n ṣẹ̀ nílùú tó fi wá le tó bẹ́ẹ̀ èmi ni ìyá wa ẹ dákun mo fẹ́ rí yín mọ wulẹ̀ rí mi torí mo ti mọ ohun ọba wa ń tọ́ sí bá wà rè ẹja ni kì í ṣàkàn ìyá wa ẹ má jò rí bẹ́ẹ̀ ṣé báyìí náà lẹ máa ń pa lówe wípé àkótó bá wó bá làwọn àgbà máa ń gbà ẹ ṣe sùúrù ẹ jèbùrẹ́. n ò o ìwọ ni fún mi dúró ná nígbà tó wá ń bá wọn bẹ̀bẹ̀ nísìn ṣé wọ́n tiẹ̀ ti sọ ohun tí wọ́n ṣe fún ọ ni. àṣàkẹ́ tí mo fẹ́ràn jù ó ti lóyún. Àṣàkẹ́ tí mo fẹ́ràn jù ó ti lóyún. àṣàkẹ́ tí mo fẹ́ràn jù ó lóyún. aláṣàkẹ́ tí mo fẹ́ràn jù ó ti lóyún. ẹ bá mi bá ṣakẹ́ kó gbóyún àlèfàlè oyún àlèfàlè àti ìgbọ́mọ bá fọ́sùn. ẹ bá mi bá ṣakẹ́ kó gbóyún àlèfàlè kó gbóyún àlèfàlè àkìgbọ́mọ bá fọ́sùn àjàkẹ́ tí mo fẹ́ràn jù ó ti lóyún. olólùfẹ́ mi àjàkẹ́ tí mo fẹ́ràn jù ó lóyún. ẹ bá mi bàṣàkẹ́ kó gbóyún àlèfàlè ẹ ti rí èédà ti ṣe kó gbóyún àlèfàlè a kì í gbọ́mọ bá fọ́sùn. mo dọ́kun mo fògùn ẹ̀rí o nítorí rẹ o ṣàkẹ́. sosiri pé mo dọ́sà mo fọ́ sàwẹ́sẹ̀ nítorí rẹ aláṣà kẹ́mi àṣẹ̀yìnwá wo àṣẹ̀yìnbọ̀ òjijì rẹ mo wá ṣàfẹ́rí rẹ o àṣàkẹ́ tí mo fẹ́ràn jù olóyún aláṣàkẹ́ tí mo fẹ́ràn jù ó ti lóyún ẹ bá mi bá ṣàkẹ́ kó gbóyún àlèfàlè ẹ kó gbóyún àlèfàlè. Eh? a kì í gbóyún ọba fọ́sùn. ọ̀rẹ́ o ibi ó jókòó sínú látòrò tí ń kọrin bí ẹyẹ àwòkọ́ mo rò pé ó yẹ kẹ́ mọ gbóhùn rẹ̀ gan. a gbọ́ nǹkan kan ìyá wa kí ló ṣe. Ah, tó o ní òun gbọ́ pé àṣàkẹ́ ti lóyún fẹ́ lómi. àṣàkẹ́ wo. Ah. bá a ti dùn nínú o. Ògúngbèsè ti gba ṣàkẹ́ lọ́wọ́ mi o ah! ṣàkẹ́ aya mi ni o. Ah! Ah! n tó gùn gbẹ̀sán fẹ́ ṣe rèé ìyá wa ó yé mi. ó yé ọ hmm. ó yé mi. ẹ wò mí ẹbí tí tó powó láǹkẹ́ kò jẹ̀bi tó jẹ̀bi ni kò jẹ̀bi ó yẹ ẹbí owó láǹkẹ́ léèrè gan pé kí ló wà lọ́ọ̀dí ẹ̀yìn. kò rí bẹ́ẹ̀ ìyá wa mú Ògúngbèsàn olóògùn fọmọbìnrin. <laughs> ń sọ náà ń ronú ń sọ náà. mo mọ̀ pé àsàkè tèmi tèmi mọ̀ àsàkè ṣe òjẹ́ ńlẹ̀ òrò jẹ́ ńlẹ̀ eégún àsàkè ìsẹ́ni tí tí ó kàn máa wá wọ̀ tó tí ó máa wù sí káàkiri ẹ dákun ẹdún ẹ má bínú ṣé bá àsàkè ò bá wá nífẹ̀ẹ́ mi mọ́ ṣé àsàkè ò wá sọ pé ẹlẹ́jẹ̀ gbígbóná ló kàn oníyàwó mẹ́ta làsàkè ò wá lọ lè fẹ́ mo mọ̀ pé oògùn ni nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí burúkú ẹ má bínú ìyá wa. ogun ni ogun ni olóhùn for life. láàrin èmi àti ẹ ṣe tó kún gbẹ̀san sí dáa. ẹyin tó ṣe ò dáa àmọ́ ń gbò ti mọ̀ pé wọn ò léèyàn lójú ó ṣe bẹ́ẹ̀ fún wọn ó mọ̀ pé yín wọn fẹ́ ni. Hmm. yà kò lójú. ká kò lójú. a kò lójú. mo lè lọ. a kò lójú. ṣeun lóhùn kò ní dẹ́yìn náà dọ̀rọ̀ yín ẹ ṣeun ẹ bá ń kò lójú kẹ́ bá jẹ́ mọ̀ pé nǹkan tó ṣe ò dáa olórí burúkú ó fògùn ó fògùn báyàwó mi sọ̀rọ̀ ni ó fògùn bá sọ̀rọ̀ ni ọmọ yẹn sún nìkúrin ọmọ nífẹ̀ẹ́ mi mo sì nífẹ̀ẹ́ rẹ̀ èyí ó sì wá èyí ó fi èyí ó fẹ́ èmi ẹlẹ́jẹ̀ tútù lẹ̀ yóò wà lọ lè mẹ́lẹ́jẹ̀ gbígbóná òdìdí ọlọ́mọ mẹ́ta ó lè ti bá àwọn ọmọ kankan sí kọ̀rọ̀ kan kó ti jẹ́bi ọlọ́mọ méjìlá bó ṣe wà olórí burúkú yóò kó tiẹ̀ lágbára ọlọ́run. tá a bá wú tá a bá kú bẹ́ẹ̀ òkú ẹ̀sán nǹkan tó ṣe fún bíbí bíbélàrí bẹ́ẹ̀ ni kí ni bíbélàrí ni mo ṣe fún un títa ṣàṣẹ tó gbà lọ́wọ́ rẹ̀ tó gba yóò tutù mọ́mọ́ ní ìlú àṣírí ọ̀rọ̀ náà ò sì dé nítorí gbogbo ayé ló ti gbọ́ bóògùn ló fi fẹ́ àlàálíkù à hmm. obìnrin mẹ́ta níbẹ̀ lọ́dẹ̀ àbí èé ṣàpọ́n. ẹ sọ fún mi pé gbogbo èèyàn ti mọ ntaṣe tí ló fi jó àbí. ìwọ ò ni. ìlú ẹ mọ̀ pé iye kan lábàá wọn ò ju mẹ́ta lọ yan níbo ìjàpá àti rere ọ̀rẹ́ mi inú mi náà ni kò sí tẹ́ lè pa lọ́wọ́ mi tí ò ní kú kò sí tẹ́ lè gbà tí lọ́wọ́ mi nítorí tiyín nítorí tiyín màá yọ̀ mo yọ̀ǹda àsàkẹ́ mo yọ̀ǹda àsàkẹ́. Mm. ọ̀rẹ́ wa ò ṣe ẹ ti tóyún tí wàá ń bẹ́nu rẹ̀ ńkọ́ bó láti ṣèyàn bọ́bá bímọ tán ni bọ́bá ti bímọ tán kọ́ mọ́ bá tiẹ̀ lọ kí ló rí. wọn jẹ fúru èyí lọ kí wọn gbà. kí ló ṣẹlẹ̀ ìwọ jẹ ṣe ẹ wà nú àwọn òbí tó bí ọmọ ni. a ah, òkú gbẹ̀sán ọ̀dàlẹ̀ ni ọ. ẹ ti fẹ́ mọ jẹ́ kí inú bí mi o ẹ ti fẹ́ mọ jẹ́ kí inú bí mi o tinubu bá ṣẹlẹ̀ bí mi tinubu bí mi. dàpọ̀ àwọn ta ló fẹ́ bínú sí. ẹ dúró dè mú mọ̀ ẹ dúró dè mí. mi wọ́n ta ni. ẹ rí i pé ẹlẹ́rú yóò ṣogi. ẹ̀yin ta ni. àdìbí ilé tó ń tẹ̀gbìn àdàpọ̀ àwọn tó ń tòsí èmi ọjọ́ ìwò òdùnmí tí màá lé ní fojú di ni. àdéhìn ah! ta ni. ẹbí mọ̀gùn o ẹbí mọ̀gùn o ìbáwọn ọ̀kadùnmáde àti dìndìnrín dìndìnrín dàtọ́ adéòtí ni ní ọ lè èmi o pẹpẹsẹ o èmi fi oògùn èmi fi oògùn fi ọ ni àṣàkẹ́ wojú mi ní wojú mi ní àyìn oògùn mi fi ọ. ọ̀tàn bí ọ̀tàn ọ̀tàn bí ọ̀tàn. balẹ̀ wa. ẹ sọ tẹnu yín o. ẹ jẹ́ kí èso ọ̀rọ̀ ara yín ẹ̀yin méjèèjì ah. torí pé wọ́n ní kí ojú ò lè bá gbọ́rọ̀ ni wọ́n ṣe ń sọ létí ọmọ ẹ̀. ẹ kí ni wọ́n ń sọ létí yìí o mo fẹ́ gbọ́ o. bóyá lẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ni wọ́n ń sọ káàkiri ọjà lánàá. Hmm. Hmm. pé kí ni. kẹ́rù àti máa bá yín sòtò ọ̀rọ̀ ó sì mọ bà yín àbí náà nìṣòro tẹ ẹ ní. tẹ́ ẹ bá sì yàwó ìgbọ́dọ̀ rí a sì mọ wò yín hàn. Hmm. bíbí lára àbíkílẹ̀ pokọ̀ rẹ̀ orúkọ èmi ìgbà ìlú ń dá àárẹ̀ ọjà lánàá pé òògùn gbẹ̀sán ti gbẹ̀yàwó bàbá kú níyàwó. orí rẹ̀ dàrú bẹ́ẹ̀ ni baálé mi ìyáálé mi ò purọ́ ẹ̀jẹ̀ ní ni mo wà lánàá tó fi wá jíyìn tí ń ṣẹlẹ̀ ń gbòòrò tó fi wá jíyìn ẹ̀ fún mi. ṣé ẹ ti sọ bí ọbẹ̀ wí tán ọwọ́ tán bí ọ̀tán sọ́tàn bí ọ̀tán ẹ wo àwòdì lè bàrà àdẹ́gùn tó ta ń kan ẹ mọ̀ pé kó lè yá náà ni <laughs> ah, eh, bíbí la rí bíbí la rí o bíbí la rí èmi lè ní jẹ́ ni abẹ lọ́wọ́ ẹ̀ èmi lè ní jẹ́ ni abìyẹ ẹ̀bọ̀ yìí mọ́já. àtàkẹ́ ń gbọ́. nìṣó wájú báyìí ọjọ́ abáríbi ni bí wọlé òní náà ni kò ní dọ̀la òní ni bíbí la yóò filẹ̀ fásọ fúnra. nsọ náà nsọ nsọ nsọ nsọ nsọ nsọ nsọ nsọ nsọ nsọ nsọ nígbà fi ń gbáyé ìní ronú pé máa yí tó yí lọ́ntẹ̀ ọmọ yìí ó bíbí la òun lè fẹ́ ọkọ wáyàwó rẹ̀ síwájú àbọ̀sẹ̀ mìíràn kìkan kọ̀ọ̀kan pa ni kí ni á dé àbí mi rẹwà lẹ́gbẹ̀rà ni. tó o sì rí i lórí ìjókòó. lọ́nà ṣe oògùn tí wọ́n fún ọ jẹ o ní òjò ọmọ tó ń ṣe mọ́ ni. sí nǹkan máa ṣe yín ìyá wa ṣe é sí èrè ṣé tí n bá tiẹ̀ wá wò sùsù pé n fẹ́ fẹ́ ìdílé kan ìwà yàrá dọ̀ ìyá ìyá ẹlẹ́ni rírun àbíwájú sabala. ẹ bọ́ ṣe rí. èmi èmi ni àṣàkẹ́ <laughs> ìwọ ìwọ mo ti wá ọ káàkiri káàkiri mo ti ń wá ọ látọ̀sán tó fi dìrọ̀lẹ́ mm. mo wá ọ dé lẹ́tọ̀ sí lẹ́tọ̀ mo wá ọ káàkiri gbogbo inú ìlú hmm. mo wá ọ dénú ọjà tó ti ń rojọ́ mi pé wọ́n ní ọ sọ pé mo gbàyàwó lọ́wọ́ rẹ èmi gbàyàwó lọ́wọ́ tiẹ̀ mm. àbí ọlọ́run bọ̀ ṣe elédùn àwọn àlẹ́yìn rẹ tí mo bá yà rẹ̀ ń lé. bàbá yà mí kọ. ká ló bá mi lé kí ló ṣẹlẹ̀. tí màá bá yín lé ìbọn ní lọ́wọ́ mi yìí má dáná ya kò ní yé kò ní yé kò ní yé mi ni mo sọ bẹ́ẹ̀. kaníjọ́ máa kú apá lójú ọmọ akúrẹ́ yẹn àṣàkẹ́ mo lo oògùn fún ọ. ìyá ni ń jẹ wọn pọ wọn sí ara ni onírànì dédé. tẹ̀lé mi tẹ̀lé mi. nígbà mo wá rí bẹ́ẹ̀ bí ṣe ń lérí mo yá àmọ́mọ́ mi wọlé kó máa sọ dòkú mọ́ ọ lọ́wọ́ bó ṣe ń lérí. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mo mọ̀ ń parẹ́ àmọ́ e, èmi rí ọ̀rọ̀ bíi pé wọ́n fi ń ṣàwàdà lásán wọ́n fi ń ṣàwẹ́wà láàrin ara wọn ni. kì í ṣàwẹ́wà o kì í ṣàwàdà rárá rárá kí ni burúkú yìí ni ẹ̀yin olóyè ẹni tẹ́ ẹ pè ní abọ́bakú abọ́bawọ sàárè yìí ń gangan ló rán ọmọ rẹ̀ pé kó wá pa ń e, e, èmi. ìwọ ìwọ ni ìka èèyàn ah, ọ̀sọ́sàmì ọgbàgbé ni. Ah, bàbá mi ah, ògùn gbẹ̀sán ẹ̀kúlé pẹ̀lẹ́ ìmọ̀dú ọmọ ẹlẹ́rìn mọ̀sá ọmọ eléwé ládọ́gba. ẹ ṣé ń bá mi. bájòkó ẹ ṣé ń bá mi. ògùn gbẹ̀sán mo ní ìbéèrè kan fún ọ ni ẹ̀yin nínú èmi àti ẹ ta kú gangan èmi lẹ kọjú béèrè sí ìwọ kọ́ òpó tó dùn ni mo béèrè lọ́wọ́ rẹ̀ ah, tó bá jẹ́ pé mi lẹ kọjú béèrè sí eh, ìbé ìdáhùn sí béèrè yín àwa méjèèjì náà la bọba kú àmẹ́yìn gangan ni abọba kú eh, ọmọ abọba kú lèmi èmi wá rí i pé bàbá mi ti fẹ́ mọ́ dàgbà díẹ̀díẹ̀ ayé òun ò lè wọ́n lè jáyé ń tán èmi wá bọ́ gbòòrò mo wá mú ayé nbi tó ti dáa mo jẹ́ bí ẹ ń jẹṣu mo ń hùwà tó wù mí kò sẹ́ni tí ó mú mi bá mi <laughs> ìbábẹ́ yín náà mo ti ń jayé. Hmm, hmm. ayé jíjẹ náà wá gbà sùúrù bá mi kò yé mi ayé ò ṣe jẹ bí ẹ ń jẹṣu kí ẹ má bàa lọ kí gàbámọ̀ jẹ lọ́jọ́ iwájú hmm. mọ́ torí pé bóyá ayé ń bẹ lọ́ọ̀ rẹ kọ́ wá síwà àwùsọ ọmọ ìlàkejì mọ́ sí bẹ́ẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo lè sọ pé mo torí rẹ̀ pè ọ́ ò ní pé ìròyìn kankan mi ní ara ní àyìn wọ́n ní ó gbobìnrin lọ́wọ́ èèyàn pé ẹni ọ̀hún o tún wá mú bọn o tún bẹ̀rẹ̀ sí fi lé e káàkiri ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ah, wọ́n ti dé àyìn rojọ́ fún yín <laughs> Ah! èmi kànàkànà já tó ń tò wú òbí kì í dá mọ́nu tẹ́rùtẹ́rù àbí ah, yẹn bá bú mi lẹ́yìn mi ìfà lóko tí yẹn bá bú mi lójú mi kò ní fara re lọ. Ah! wọ́n ti débi rojọ́ fún yín. olókè mi lẹ́yìn ọ̀run ni ògúngbẹ̀sán mọ̀mọ̀ jẹ́ wọ́n pa ọmọ mi lọ́wọ́. sátani lẹ́sẹ̀ èmi èmi sẹ́mi lẹ́sẹ̀ bá mi ojú àná lẹ́ fi ń wò mí ni ẹ wò mí ẹ wò mí ẹ kó wọrùn mi ẹ wọrun mi ẹ wọrun mi onu. ògúndájì rèé. ẹ mọ fọhùn. ayọba lè yẹ. bá mi gbódùn mu ti ń bọ. ògúndájì <laughs> babaláwo mọ ló dé àfúnbọn olóró gbà ò ikú sá lọ ọ̀tá mi rógo àbí fọhùn kọ́hún. gbódùn mo ti ń bọ̀ tó bá jẹ́ pé ẹjọ́ tó wá fi sùn yín hùn tó bá jẹ́ pé ìbá ìyá ọmọkùnrin nílé ńjọ́ náà ni eléru rẹ̀ ó ti sungi ọ̀nà rẹ̀ ó ti jìn ọ̀nà rẹ̀ ó ti jìn yóò ti rìn jìnnà rere èmi ni. ẹ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ o ò ní pààyàn èèyàn ò sì ní pàwọ́ náà. àṣẹbàá mi. ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ léèyàn fi jayé o pẹ̀lẹ́pẹ̀lẹ́ léèyàn fi jayé o mo lè wà láyé mo sì sì lè lọ mọ jayé wúdùwúdù mọ jayé wádùwádù kọ ẹ mọ bàbá ló kọjẹ. mi ṣe mo lè mọ lọ. mọ ṣe tiẹ̀ lọ ẹ ṣeun àgbáyọ̀ dalẹ̀. nígbà náà wà ń kọ ògún gbẹ̀sán gba ayọ̀ ọmọ rẹ̀ lọ wà níṣẹ́ sí mọ́ a kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ ń bọ̀ lọ́dọ̀ mi kí lọ fẹ́ ń ṣe sí o. ọba nìyí ipò ọba lẹ́wà èmi sì rò pé bọ́rọ̀ bá rí bí eléyìí ẹni tó bá dàgbà náà là fọ̀rọ̀ lọ ni. èmi wá dàgbà mọ́ làbẹ́ àbí bí ti bó o. ẹ láyé o àníjìmí àti ẹ ká mọ ọdọ rẹ ká mọ yínra wa bí ìbọn ká mọ fọra wa lẹ́nu ìgbà yóò lèmi ò wá ṣẹ̀ṣẹ̀ pé Ògúngbẹ̀san mi ò pàṣẹ fún un pé Ògúngbẹ̀san fàyọ ọmọ ẹni ilé o hmm, èmi àti ọ̀rọ̀ àmọ́ béèrè tiwa lọ ní rabaji gan <laughs> bẹ́ẹ̀ ń bá ń kọ́. ẹ dákun n tẹ́ ń sọ ni pé ẹ fẹ́ fẹ́ mi bí aya. kí ni bí ṣèyàn. àgbàlagbà ni mí ẹ wọjọ orí mi ni. kóró gba lẹ́nu ẹ fún tọsán ah. kóró gba lẹ́nu ẹ fún tọsán ọjọba lọ ni sọ fún mi sọ ọjọba lọ ẹ sórí etí òye ọ̀rẹ́ erin fọlámi ti ń bẹ lórí oyè tí gbogbo yín ń wárí fún tẹ́ ń gbọ́n jìnnìjìnnì fún ipò tó wà òun lè mi náà wà gbogbo ayé tó bá jẹ ni mo láǹfààní àti jẹ tí ò bá yí ọkọ lọ di mímọ̀ fún ọ dákun kí lọ́jọ́ orí rẹ náà mo fẹ́ mọjú orí rẹ àti tíyà rẹ bá ń bẹ láyé gan bí n bá ní mo fẹ́ yàn lọ́rẹ̀ n ò ní mọ̀ gbà lẹ́nu ká mọ̀ gbà <laughs> ẹ̀yin ọmọ yìí ẹ̀ fẹ́ rẹ́rìn tí orí yóò dá orí yóò dá ó dá ẹ má bínú mo bẹ̀ yín ẹ má bínú o. irú kìíní ọbẹ̀ ẹ̀wọ̀ ẹ wò ó bí àwọn méjèèjì àti bàbá àtọmọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fèmi àtọmọ mi ṣẹlẹ́yà nù lójú àwọn abẹ́ṣìkáwọ́ wọn àṣàkẹ́ bímọ tán lóògùn tí wọ́n lò fún bá ká lójú rẹ̀ ló bá padà wàá bá èmi èmi ẹlẹ́nu rùn abiwájú ṣàgbàlá èmi èmi kẹ́mi ó mọ̀ bá ń bẹ ọmọ mi bíbí larí òun fẹ́ padà kọ́mọ tèmi kó wáá jẹ àjẹṣẹ́kù ògùn gbẹ̀san ọmọ abọ́ba kú burúkú yìí. ìyá mi ẹ jọ̀ọ́ àwọn ọ̀rẹ́ bíbí larí nàná tọ̀ mí fún ògùn gbẹ̀san jọ̀ọ́. Hmm. èmi náà mọ̀ kódà gbogbo ayé mọ̀ pé oògùn wọn fi fẹ́ ọ àmọ́ ìwọ náà mọ̀ pé ibi tó dúpọ̀ kòrò rẹ̀ bá ọ dé àtẹnujẹ ń ló pa ọkù. yé èmi bá ń bẹ bíbí lárí mo ti jà ṣiṣẹ́ mi láṣìṣe mi ẹ jọ. àṣàkẹ́ kí n bẹ ọbẹ̀ bíbí lárí kó fi ọ padà gan-an kọ́mọ tèmi ó wá gbé àjẹkù ògún gbẹ̀san ah! àbí bẹ́ẹ̀ kọ́ kò lè ṣeé ṣe. àyà mi ẹjọ hmm. nítorí Ọlọ́run ẹ ṣàánú mi mo nífẹ̀ẹ́ bíbí larí bíbí larí sì nífẹ̀ẹ́ mi ẹ jẹ́ ṣàánú mi ah, ayé mi tèmi bá mi o ìyá mi o òdèrè níbo lójú rẹ wá ayé níyà ìjọmọ rẹ. ìyá mi. ìyá níyà níjọmọ rẹ ọmọ rẹ̀ tó ṣe pé ojú kòkòrò ti bá yé rẹ̀ jẹ́. mo bá ní ìyá ni òkú pèsè òde ìbòkùn fẹ́ mi ìyá mi ìjọ ìṣẹ́nu mi ìyá mi ìyá mi jọ. wọ́n wọ́n wọ́n wọ́n. ìyá mi. tí ẹ̀yìn yóò kọ́ gbogbo àwọn olójú kòkòrò bíi tiẹ̀ lọ́gbọ́n ah! lọ́mọ rẹ̀. ayé mi jọ ayé ìyá máa jẹ mí o. ló mú ọ tó dájókòó sí ní àyìn. bíbí la rí omi rè lójú rẹ kí ni ń pọ lẹ́kún àbí nítorí eléyìí ọ̀ràn tí ni ṣé ọ̀ràn tí èébú mi lẹ́nu ọmọ yìí èmi oníwájú pọngbá èmi ẹlẹ́nu rùn bíbí la rí. ọjọ́ ọkọ mi pẹ̀lẹ́ ayé lọ́ọ̀kìn wọ́n wí bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ náà wọ́n ní àyìn lọ wà wọ́n ní àyìn lọ wà àsàkẹ́ ni mò ń bá sọ̀rọ̀. ẹ ń bá mi sọ̀rọ̀ pé kí ni ọmọ yín fún mi lóògùn jẹjẹ ìpàdánù olólùfẹ́ mi ẹ sọ pé ń bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ ilé ẹbí mi sí ẹ máa ẹ máa máa wò mí ìrọ̀rùn káyọ̀ mi bàjẹ́ báyìí. Hmm. orí bẹ́ẹ̀ náà ló ti wá gbé ọmọ lákò láàfin. ó pẹ́. lọ́wọ́ gbé wánú kọjọ́ nù ra kọjọ́ inú ẹ̀gàn ọjọ́ orí àkìtà. ẹ ṣe òkè òkúlòkú rè ilé bàbá ọmọ ọlọmọ ń gbé ilé bàbá mi mo wà yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń gbé kí lè fẹ́ ṣe. ọ̀dà ẹni tó bá ní kíláàsì náà là á ṣe é. Hmm, kíkí kí ṣe ọkùnrin pẹ̀lú ọkọ mi. ẹgbẹ́ ọmọ ọlọ́rẹ̀ sọ́ngọ̀ rẹ̀ sólà fi. gbọ́mọ lọ́wọ́ ta ni ọmọ tẹ́lẹ́fẹ́ gbà mẹ́tàlá yóò tó gbọ́mọ lọ́wọ́ mi ọmọ tí mo ṣe níyà lórí ẹ̀fẹ́ gbọ́mọ lọ́wọ́ mi ẹ̀yin fọlámi tó ń ṣe ẹrú lọ́dọ̀ rẹ̀ kó tó gbọmọ lọ́wọ́ mi gbọmọ ta ni. ó ṣe inú ilé adìyẹ dẹ̀ tó lò tó bá máa ṣoko ní àparò àmà tí bá yan lọ bí ìbára ṣe tọmọ abọ́bakú tí wọ́n ló wà lọ́wọ́ rẹ̀ bá ní ẹ pa ẹ fi bọ ògún òde bàbá mi àmọ́ agbanilójú ọmọ orúkú yan tálànà tálàrà ń ta ẹ wo ẹ lọ sọ sínú túbú bí àwọn èèyàn ẹ bá wá yan ẹlẹbẹ wá ẹ túlẹ̀. ẹ fílànù túbú bẹ́ẹ̀ kódà pàápàá ẹ lọ mẹ́ni tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ kọ̀kọ̀ ẹjọ́ so wọ́n pọ̀ mọ́ bẹ́ẹ̀ kọ́ wà kọ́ máa ṣọ̀hún bẹ́ẹ̀. ha ẹ tí gbọ́ nǹkan ni gbàgede ní mo jókòó sí jẹ́gẹ́ ara mi tí mò ń ronú ọmọ mi. ko je bi mo ba dide mo gba ààfin lọ mo ní jẹ́ ń lọ rèé mójú ajé kò ní sọ jẹ́ ń lọ rèé rí ọba erin fọlámi fun rẹ̀ lórí lori yìí. ẹ̀yin lẹ bímọ òṣì tó yan ìyàwó ọmọ ọba lálẹ́. Eh, eh, eh, ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bàbá ẹ dákun mo bẹ̀ yín ni mo fẹ́ kẹ́ ẹ wo ti wú orí mọ̀ lára ṣé ẹ rí bíbí la rí tẹ̀ ń èmi gan ọkọ mo bí bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ń lọ́mọ tèmi ìjọ́ tí ìyá rẹ̀ sì ń rọbí lọ́wọ́ ni mo pàdánù rẹ̀ àtàwọn tí mo bí lé ní o gbogbo wọn pátá mo ti pàdánù. ẹ máa wo àwọn wèrè wọ́n wọ̀ lù kàṣà wọ́n sí ẹ̀kọ́ pàrà ṣé bí wọ́n ṣe ń sẹ́nu láàbẹ̀rẹ̀ àwọn ọmọ nílẹ̀ kò burú ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ. kan. ìyàwó ìdásílẹ̀ bímọ ni. kò sí nǹkan kan ṣe ọmọ rẹ lẹ́gùn kọkàn sí ọmọ rẹ kó o tọ́jú sójú yìí kẹ. báwo sọ fún màá mi kọ́ máa mi tọ́jú ọmọ mi. jimá rẹ tọ́jú ọmọ rẹ ìwé rẹ tọ́jú ọmọ rẹ rí ọ̀nà ẹ̀ńsẹ̀gún sí èmi jèrè rẹ rí kó o tọ́ mi sèyí kẹ kí mi sẹ́rẹ̀ yìí kẹ kó o ti mi sójú ìyàwó lẹ́yìn ni wọ́n lé àgbà mi kó o ti mi sójú ìyàwó ní sùúrù ìyàwó ìyàwó àtàgbà mi àgbà mi àgbà mi ò lérí lé o àgbà mi ìyàwó ìyàwó. àwọn eléré ṣe gan ẹ ṣe wò làwọn alárìnjó ṣe ẹ ó ṣe jẹ́ gbogbo ibi téléré bá ti lọ ṣeré ló ti máa ń dánwò wò kí la ṣe. Ah! ayé ọmọ aráyé oníkòdí yányán ọmọ yìí jẹ́ pé bó ti wá akọrin wa alù ajó dèdè náà èrò ló àkàdùn àwa wo tutù àwa pa aya rẹ̀ ó dá mojú o padà pa gúnugú èdè kádọ́ o ọ̀nà yìí pa kàlàmàgbò èdè ní kásù dédé ọ̀nà yìí náwó nukú kàtàkárà èyí èyí apọ́nà mẹ́ta. bàbá àlàjẹ. wo ká ń gbọ́. gbogbo ọmọ dùn mí bí í ṣe ìyàwó rẹ̀ yìí kì í sọ ma ìlú ìlàjẹ tí a ní yìí òkè ló ti wá. Ah, ah, ah. wo ká àròjọ ayé báyìí ewúro jayé tọmọ ayé olùkòdí yànyàn fún ara rẹ. ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run agbè tó fọ́ omi inú ẹ̀ wúlò o. sọ́mọ rẹ̀ ra. ó wà. ọ̀rọ̀ ayé a ti dúpẹ́. torí mo mọ̀ pé okú ìpaka rẹ jí paka ìkàjẹ́mọ̀ rẹ yẹ̀ kàn èrè àmọ́jọ́wọ́ ìsà táwọn èsì kàrẹ́jù rí o. bẹ́ẹ̀ ni o. jẹ́ kémi àtàwọn mọ̀lẹ́bí ìyàwó mi ká lọ jíṣẹ́ gbogbo bó bá ṣe rí ẹ máa ṣẹ́ mi. ẹ̀gán mi kọ ohun òrìṣà ìwọ mi gbéra mi lọ yìí wẹ́ẹ̀ kọ ohun mi. ìṣèmọ̀ tí mi fọ̀ yìí ó yá ìwọ mi dòjú dé gbéra mi. bẹ́ẹ̀ bàrọ̀ wá sẹ́ni ọjà wa níbẹ̀ wọ́n tó bẹ̀ wọ ọjà wa wẹ́ẹ̀ bí rọ̀ mi. 卡西诺隆隆哦。 la rí òun nìkan ṣoṣo ń lókù láṣọ tí ó sinmi lọ́jọ́ ogbó ẹ dákun kábíyèsí mo forí adé bẹ̀yìn ẹ ṣàánú mi ẹ ṣíjú àánú wò mí ẹ dákun. àmọ́ ẹ̀kọ́ tó wá yẹ kẹ́ fún ẹ ò fún ah. bèbè ikú ló ti ń rìn ẹ àṣàmọ̀ àwọn bàbá wa ni wọ́n ní ẹni tí ò bá fi ni pé ni òun ní gba obìnrin awo ẹni tí ò bá fi èèyàn pè èèyàn nígbà obìnrin oníṣègùn ṣẹwárẹ́ ni tó bá ti ṣetán tó ti kẹ́rù sí kòtò tó gun gegere wá mú òṣùká irú wọn ló máa ń gba obìnrin àdáhùn ṣe. Hmm. Ah, obìnrin ìlú ni ọmọ ẹ ń bá ṣe ọ̀rẹ́ ìkọ̀kọ̀. ẹ mú bínú bàbá kábíyèsí ẹ ṣàánú mi ẹ dákun ẹ mọ̀ jẹ́ kó kú mi ó rìn hòhò ẹ mọ̀ jókòó mi ó dòkú ajá kó mọ̀ra rè ẹ ṣàánú mi ẹ dákun mo bẹ̀bẹ̀ ni ẹ ṣíjú àánú wò mí ẹ dákun ẹ dákun. kò burú màá ro ti ewu orí mọ ẹ ah, lára àmọ́ ẹ kíní lọ ẹ kìlọ̀ fún ìjọkíjọ tó bá tún dáṣọrú ẹ ṣòro. Ah. Ah. kò jẹ́ ṣe é jẹ́ ṣerú ẹ̀ mọ́ kò jẹ́ ṣerú ẹ̀ mọ́ o bàbá. wo ìwọ lọ bá àwọn ẹ̀ṣọ́ aláàbò kó tú ọmọ ìyá yìí sí. Ah, kábíyèsí ẹ ṣeun. bíbí la rí bíbí la rí bíbí la rí ah! bíbí la rí ah! sàgbà ti fọ́ o eléru ti sungi ajá ti jìmọ̀ lógò lẹ́sẹ̀ bíbílarí ti kú. bíbílarí ẹ̀ wo. bíbílarí kan náà ni. bíbílarí ṣe kí ni. bíbílarí ti kú ìyá. Ah, ẹ wọ ẹ kúrò ẹ jẹ́ ìyá wa. Bibilari òróbìnrin dòrí bàbá rẹ lọ́jọ́. ẹ wò ẹ jẹ́ ń jọ bàbá mi ìyá mi. <laughs> Ah, ọmọ àṣàlẹ̀ jẹjẹ bíi ẹtí òróbìnrin. kí ni ń pọ́ lẹ́kún ah, àbí nítorí eléyìí ah, ọ̀ràn tí ni sọ ọ̀ràn tí èébú mi lẹ́nu ọmọ yìí èmi oníwájú pọ́ngbá èmi ẹlẹ́nu rùn. dá mi lóró wọ́n kọ́ mi lẹ́yìn ọ̀kan aṣọ kan ṣoṣo tó yẹ kó lẹ́ẹ̀mí ó dàbòrà wọ́n sì fàyà àgbọ̀n wa ń sẹ́ oyin ń sẹ́ wọ́n làwọn ò mọ kankan pẹ́ lọ́mọ tí kankan ò ṣe tí wọ́n fi wá mú un ah! ìṣẹ̀dá mi ò sì ń wò mí ràn ó sì ń wò mí ràn lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ kẹrẹ pèbí sùn ló pọ̀jà yóò mi lọ. ṣé bí wọ́n rí ọ̀sán imú ìdẹ́rùbòjú àtẹ́lẹsẹ̀ ṣe ń jẹ bíi bàtà tí mo ṣe pàyà ìmọ́ra tó àwọn aráàlú mọ́dọ̀yé wọ́n sì dá mi lọ́rọ̀ wọ́n ṣe lé ìtàn fún mi aráàlú mọ́dọ̀yé dá lọ́rọ̀ aráàlú mọ́dọ̀yé dá lọ́rọ̀. ọ̀la ò ti tó ah, ọmọ tó ìwé ọládàkùn ó fẹlẹ́dùn béèyàn bá ní kú ọmọ yóò dùn ọ́ kó mú tiẹ̀ náà kó lù ú pa ìwé ọlá àkísà tó ti dágbére àtàn lọ́rọ̀ ọmọ yìí ìgbà abẹ́rẹ́ ò lè dádúró mọ́ àwọn mọ̀jẹun tó ti bàjẹ́ ó tún ba ń tọ́ dáa jẹ́ ah! dákun. ẹlẹ́dàá mi wò mí ràn. ẹlẹ́dàá rẹ̀ ò ní wò ọ́ ràn. ó jẹ́ wọ́n fìyà jẹ mí. ìyà ò ní jẹ ọ́ wọ́n gbọ́ ọmọ mi lọ́wọ́ mi. ìjọ ìwọ láwọn ti tó ti tó ah! ti tó sùn. ẹ̀dá lóró. ìwé ọlá àbẹ̀wò dákun jẹun ẹ àìdúnrandùnràn títí tí ká mọ sùn bẹ́ẹ̀ lèyàn lákàkì títí kọ́ mọ jẹun sórí béèyàn bá gbọ́ngbọ́ngbọ́n láyé tó so lé agbọ́nmọ̀dì kò ní kí tiẹ̀ ọmọ bá o bí èèyàn sì gọ̀gọ̀gọ̀ tó so gọ̀ngọ́ọ̀lù kọ́rùn tí ẹ ọ́ bà á orí tomi ló bómi la fi ń dèsùn omi tí iyọ̀ ló bá yọ̀ tó fi di ohun táyé ń wá kí ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí bi ìkan lèyàn fọ́ọ̀mù ń bẹ̀ dákun jẹun o okùnú la fi ń gbé tìta o jẹun jẹun ah, jẹun jẹun méjì ó tutù dákun dákun mo fi lédu àbẹ̀ nǹkan lérí nǹkan lérí dákun dákun nǹkan lérí dákun tọ òkunú la fi ń gbé tìta dákun. ẹni bá lè yí ò dákun dákun bó sòkèlè méjì ságbá bẹ dákun dákun ǹlẹ́ ǹlẹ́ ǹlẹ́ ọ̀yà ọ̀yà járan jẹ. ǹlẹ́. Mm-hmm ṣé ọmọ jẹ fúnra rẹ. inú mi ò. òṣòro gàgà èèpà òṣòro gàgà o. òṣòro gàgà èèpà òṣòro gàgà o. àdúgbò ní agolo kíráàkù kẹ́kọ̀ọ́ mú wá yìí. yèyé ó lóun fẹ́ dá yé mọ̀ ni ó ti bẹ́yẹ jẹ ó ti bẹ́yẹ mu kódà bẹ́ẹ̀ tí ń wo òun ẹyẹ ń bẹ́ ń kó rẹ̀ bá. ìwé ọlá ìwé ọlọ́sọ́dọ̀ rẹ̀ báwọn o lẹ́gbàá lé òun wẹ́gbàá ròde ṣé bá a ti fara wa hàn rí. lóòótọ́ ni o nígbà tí mo pàdánù ọmọ mi àkọ́bí. bẹ́ẹ̀ ni torí kó o má bàa padà pàdánù àwọn tó o ti pàdánù yìí náà ni la ṣe ní kó o jẹ́ káwa ìyá káà fìyẹ́ fagada fògòdò bò ọ́. ṣé o ṣe tán kí ló fẹ́ mo fẹ́ gbẹ̀san èyí ọkàn mi tí wọ́n ká n ò sì fẹ́ kó jẹ́ ọba ìlú wọn nìkan gbogbo ìlú ìmọ́dòye ni mo fẹ́ kó fara gbà torí pé mo mọ̀ pé wọ́n parapọ̀ pa ọmọ mi ni. ẹ̀yin ẹlẹ́yẹ kí lẹ tún dúró wò ó àṣìṣe ó ti yá nu tó bá ti yá kan kì í pẹ́ ó ti ṣeé ṣe o ó ti ṣeé ṣe. a ti ṣe tó o fẹ́ fún ọ o kí ló wá fẹ́ fi san oore fáwa náà tó fi mọ̀ ọ́ lóore. o. ajitoni ṣòro ayé báyìí o títí mi ò ṣe wá láti gbà yí rèé o ìwọ náà ṣàmọ̀ pé n ò ní nǹkan kan mọ́. pàrọ̀ rẹ mọ́ pẹ̀lú rẹ mẹ́kọ̀ọ́ dákẹ́ ẹnu rẹ ń bẹ̀ ń. àìtí ìtò ẹran wa wò ń bí lójú ọmọ ṣègbọn tó ń sọ yìí. bẹ́ẹ̀ni. kó o bá ilé tó ẹran wa wò lẹ́ẹ̀kan. Ah. gbogbo ẹni tó rọ ní gbòòrò ọmọ kó wá. Ah, gbogbo gbogbo ọkẹ sẹrẹ wa. yóò dùn yóò jẹ dídín yóò tún jẹ bíbọ̀. bẹ́ẹ̀ni. tó bá rí bẹ́ẹ̀ wọ́n yọ̀ǹda ti fún tẹ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń tọ́jú mi látìgbà tọmọ mi ti ṣaláìsí àti àṣàkẹ́ tí í ṣe àfẹ́sọ́nà ọmọ mi eku ẹ̀dá tó dá gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀. ọ̀sẹ̀kùn egun wọn ti gbó. bíṣu bá dájú olóko tó kán mọ́ ibè bólóko náà bá gbági mọ́ kò léèwọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni mo fi kọ́kọ́ gba ipò nínú ẹgbẹ́ àgbà tí mo wà. Ah, ìyá wa àbẹ̀yìn náà ni ẹ má bínú ẹ ṣe sùúrù. mo bẹ̀ mí ah. ṣé wọ́n ti jẹ́wọ́ ẹni tó pọ̀ mọ́ mi fún ọ ni. Oh rárá o bíbílárí kú fúnra ẹni o kò sẹ́ni tó pa bíbílárí ta ló fẹ́ pa kí la fẹ́ fòkú ẹ ṣe bíbílárí kúnú túbú ni wàyí ó kúnú túbú ni. lẹ́nu rẹ̀ àkàngbé bó bá wá rí bẹ́ẹ̀ kílẹ̀ òní o tó ṣú ìwọ náà lọ rè kú sínú túbú. ẹ ṣàánú mi ọmọ mi wẹ̀ mo ṣe mi ni ẹ dákun ẹnu mi wọ́n ń gbè ẹnu mi wọ́n ń gbè. ó ti dàṣẹ àṣẹ ti gùn torí àṣẹ iná níná fi ń jogi àṣẹ òrùn òun lòrùn fi ràn àṣẹ àwọ àgbà ló dífá fún wọn léjì ó sọ̀rọ̀ ọmọbìnrin tó lọ fẹ́ hun ó lè gbádùn rẹ̀. sọ̀tẹ́ sọ̀tẹ́ ṣe bẹ́ẹ̀ pa mí nísìnyí ojú yín wálé ẹ̀pá mi ojú yìí wọlé. fúdọ́rọ̀ fúdọ́rọ̀ fúdọ́rọ̀ mi kọ́ bá mi o. ìyá wa eh, ẹ dákun òṣùpá eh, lórí wọ́ oh. yọ̀ọ̀ṣà tó bá fẹ́ kó rẹ̀ ó gbà lọ́dọ̀ àwọn àgbà lọ́ọ̀rẹ́ tẹ̀ wọ́n táǹkọ̀ ọmọ mi kí wọ́n pa fún gan mo fẹ́ mọ̀. ẹ̀yin olóyè kábíyèsí ó ọ̀rọ̀ ṣẹ́ sí aláàgọ́ ọba ẹni kó gbé ẹgbẹ́ kó bẹ̀rẹ̀ sí ìlú káàkiri gbogbo ìlú bóyá ara ni tí ó jẹ́wọ́ pé n tá à ń wí ìtọ̀rọ̀ tó wà lẹ́yìn olóńdọ̀ wò ẹ tètè o èmi lọ lé o. ẹ wo ìyá ẹ mọ ìsú ìlú ìlú kankan. ọbẹ̀ sọ̀rọ̀. ọlọ́rọ̀ nítòótọ́ èmi ni wọn. èmi mọ̀ mo mọ̀. kì í wá pé èmi gangan ni mo fi ọwọ́ ara mi pa mo mo ṣètò kú rẹ̀ fáwọn èèyàn mi kẹsì mo wá wò kó ṣe pé bẹ́ẹ̀ nìkan kan ló rán mi ní tí mo kàn fi fẹ́ lálásán tèmi ni ó rí mi lára ni ó rí mi lára bí ìgbà tó jẹ́ pé ọmọ ẹni tí ò jẹ́ nǹkan kan yóò ṣe wá máa bọ́ rú wa dùn obìnrin èyí ló jẹ́ kí n ṣètò jàǹbá tá a ṣe funfun ní ìsìn mọ́ mọ́. nígbà bá ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ abọ́ba kú ah, èèyàn kéèyàn ni ọ o èèyàn ìwọ lọ ṣe burúkú ló ti dà wá láàmú láti ẹjọ́ yìí abọ́ba kú abọ́ba kú ọba ni ah, sọ fojú jọba ni àbófìwà èèyàn tí wọn fi jọ ya abọ́ba kú wò lọ́ba kú tẹ́tọ́ jọba ọyọ bọ́ba kú ni kí wọ́n tẹ́lẹ̀ lẹ́yìn lọ́tọ̀ ni a mọ̀ pé àwọn ìyá yìí tí wọ́n lè dà wá láàmú ni ẹ fi lóṣù kọjọba. pánú ẹ mọ olóye adàgbàjẹ́rà òfin ẹ̀yin náà kọ́ òun wo ìyá ọ̀ṣà wọ́n pààyàn tí ó pọ̀ wọ́n ẹnu ẹ̀ mọ́ èmi bẹ́ẹ̀ ni ajá kan ò ní gbó títí tí kí ọ̀gẹ́nu ẹ̀ ó yọ bọ́ọ̀lẹ̀ à ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ó dẹ̀ ń ṣe kùkùkọ̀rọ̀ kùkùkọ̀rọ̀ kí ló dé ẹ̀yin kọ́ lẹ láyé Elédùmarè yá yín láyé lò. ọ̀yá wa láyé ó kó lé àlọ́wọ́ ni ó sì ní àṣebàṣetẹ́. ẹ ṣe wá fúnra yín sípò Olódùmarè kẹ́ kúkú máa jẹ́ Olódùmarè ń gbà náà. bẹ́ẹ̀ ni wọ́n ní àgbà tó ní ṣúlọ́gbà ti jà kọ́kọ́rọ́ ayé ọlọ́gbọ̀n ọ̀rọ̀ níyọlẹ́nu adáṣọ má lo ara rẹ̀ nìkan ó mi lójú ọjọ́ ọba kọ owó gbòkó mẹ́ni ẹlẹ́ni ní fi ṣogún jọ ìjọ ṣẹpẹ́lẹ́ ni jẹ́ èmi òmùnàjù orúkọ tó bá jọ̀mùnú kó fi mọ ara rẹ̀ ẹjọ́ bí ọ̀gẹ́ ni ó sì rí kankan wọ́jà lẹ́nu. ẹ̀bẹ̀ wọn ni mo bá wọn jà ẹ̀bẹ̀ wọn ni. ẹ̀bẹ̀ kí ni. wo wo wo ìyá òòṣà ìyá òòṣà gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ sórí ọ̀rọ̀ fún wọn pa o kò dọ̀dà pa. ó lè pẹ́ ní kẹ́ni mọ́ nílùú. tani eh, tani. lọ́wọ́ ní àwọn ìlú wọn èyí yẹn fọ́ bíbí ìlú ṣèpé nínú ẹgbẹ́ wọn omi àmọ́ òun ọ̀nà kẹ́kẹ́ mọ́ wọn ti sẹ́nu ẹ̀. sori àwọn àwọn àwọn náà jẹ̀bi o àwọn náà jẹ̀bi. ìyóò sà ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ah. torí pé ibi tí wọ́n pa ọ́ tó wà eh. ibẹ̀ ni wọ́n gbà ọ́ lẹ̀ wà bẹ́ẹ̀ ni ajé ayé kan ò ní jẹ wékewéwo jẹgẹ làjà kílẹsẹ ọgbà bírí bá wọlé rẹ nítorí ràn òkò lóhùn kànàkànà kí ni fi ṣe ibi orí ejò yìí. sórí ó burú ju tó ń sá lọ iṣẹ́ ló tún bí ejò tèmi. ó tún bí ejò ṣé ń lóbi odidi ìlú ṣèpè nínú ẹgbẹ́ wọn. ó ní àfisùn ó lọ lọ fẹ́ jọ lórí gbogbo ẹlẹ́yẹ àgbáyé kékeré kọ́. ó fẹ́ jọ lórí ẹlẹ́yẹ àgbáyé ẹ ó dáa àárẹ̀ mi sí ni dájúdájú ń bínú ni àwa àrànnisí ẹ fọkànbalẹ̀ àrànnisí ni àrànnisí ni ìlú òní tóbi kápẹ́ òru ọmọ ká. àjọ wa ní burú títí kó jèkú ẹrún ẹyẹ ò ní burú títí kó jèkú ọ̀bọ ẹyẹ kẹyẹ tó bá lọ́wọ́ òfìyẹ pani ẹrù yọ dà paṣọ ìdàkùmọ̀ tó bá dùgbò ẹkùn yọ dà bọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ jẹ́ kí n wí fún ọ tó bá ti rọ́wọ́ mi jẹ́ kí n máa rọ́wọ́ ẹ. ẹ máa rọ́wọ́ mi ẹ ṣe wo. èmi agbégi ládùúgbò ọ̀nà odò tó bá gbégi ní gbogbo òní fàrẹsàn lọ mo dágbójó mo dá orí omi mo dágbó jẹgbọn mo dá sí bèbí odò èmi ò fọlọ gbọ ẹyẹ ilé olúfẹ tí ń jẹkọ ìwàrà òkú ọmọ lábìdà ẹ máa lọ ẹ máa rọwọ mi. tani tani ta eh, ló gbàgbà tó lè gbani lò tani yóò padà àtàyè ṣe o. tani ó padà wá bá wa túlù ìmọ́dòye ṣe. òṣòro gàgà èèkó. Eh, ìjọba ẹ̀yin ẹlẹ́yà yóò dọwọ́ yín o. ó tó ń bí ẹdẹ o ó tó ń bí ẹdẹ o èmi agbẹ́jì ládùúgbò náà èmi ajagun mọ́sì ti bọ́ ṣe. Ah èmi gbà ara di ara mọ́ tọrọ àgbọ̀n mẹ́dàrú ogun jákàdé lọ́jọ́ ìdìbò mẹ́kùn ẹ tó bẹ́ẹ̀ bádìí ẹ̀yin bá sogun tó bá sọgbọ̀n àgbò ní òde. sàdédé yìí agbégi ńlá dùbò ọ̀nà ìkan lára àwọn ológun rẹ̀ ni ó máa fẹ́ kú fún ni. ó lé mọ́mọ́dé tó wọlé àgọ́ alámọ́mọ́dé ó sùn agbẹrẹrẹ mọ fi ọwọ́ agbọ òmìnira kú alùkò mọ fi ọwọ́ òmìnira sà ó dídẹrẹ o ó di dára o ó di dára mo fi ọwọ́ àgbọ̀hùn mi ròde èwo ń bẹ ẹyẹ tí sami wọ́múwọ́mú kọ́ bá àti gé àtọ̀pẹ̀ àtàjànú láfáfá jíye lẹ́dùnmarè fún ọkọ òní ya wọn bẹ́jẹ̀ lébè gbogbo ọ̀la ní gúdúgúdú fídírógún ẹgbà òfò lẹ́sẹ̀ ebi ẹ̀wẹ̀wẹ̀ kábíyèsí ẹ fọkàn jẹ wọ́n dóríta mẹ́ta pẹ̀lẹ́ wọ́n ní agbẹ́gídá lùwọ̀nà ikú rẹ̀ rẹ̀ o. ewọ èmi ọ̀ẹ́kìtọ́ bẹ́ẹ̀ erigun alájà wájà aláìkú dúdú gbó wọn rárá kí gẹrú jẹjẹ ẹrọ tẹsẹ ẹrọ tẹsẹ ẹrọ àwọn àgbàlagbà fẹ òní gbogbo adé orí kú mba ebe ni wọ́n tunyika. yín ká. ìyí ọ ya were ni ọ̀fẹ́ kúkú òjijì ni a ìtàlẹ̀ itale jẹ ni a ìtàlẹ̀ ń jẹyàn lọ́dífà fún kòkòrò kan gidigba ìtọ́lọ̀ rẹ̀ bá bá dùn tẹ́ àwọn ayín lájọ ló rẹ̀ yígbó bájọ́ bá ẹ̀rọ ìfẹ́ Odùduwà ẹ̀rọ ìfẹ́ Odùduwà anábí lèrè pa ọmọ ní wọ́n sẹ̀mọ́ni wò ní sàwọ́ méjì kí n sàwọ́ ayé kí n sàwọ́ ọ̀run agbó agbámọ́lá kàtọ́ fi ẹ̀jẹ̀ ẹ̀dà. Ah, wọ́n pa itan kábíyèsí ẹ̀fọ́ kábàlẹ̀ o bí kẹ́ bá dúró ilé ọ̀la ẹ sọ̀rọ̀ balẹ̀. ọ̀pọ̀pọ̀ pẹ̀rẹ̀gùn pẹ̀rẹ̀gùn ọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀pọ̀ pẹ̀rẹ̀gùn níṣẹ́ ọlọ́dọ̀ pọ̀pọ̀ pẹ̀rẹ̀gùn ọkùnrin mọ́dọ̀mọ́dọ̀ níṣẹ́ ọlọ́dọ̀ ọkùnrin mọ́dọ̀mọ́dọ̀ ikú ní ìjọsán òkété gbòòrò ọ̀nà kan náà ni wọ́n tọ̀ bu òfútu kan wọn ikú rẹ̀ rẹ̀ àrùn rẹ̀ orí rẹ̀ máa burú o ah, orí rẹ̀ máa fẹ́ wá ojú ojú yẹ bọ́ bá rí bẹ́ẹ̀

ewé ajé kì í sunkún ìrẹ̀ dalẹ̀ ewé rẹ̀ kì í sunkún dòwúrọ̀ títí pẹ̀pẹ̀ ní sẹ́lẹ̀jìdẹ̀ ìwéré tẹ́rù tọmọ ní sunkún ẹgbẹ́ mi kóre bẹ́ẹ̀ ni mo sọ fìrífìrí làárọ̀ ẹni tó wà nínú àwẹ̀ rẹ̀. ewọ ewọ sokunfadé ọmọ atọ òsèmí ní gbókun lọmọ gbóná díbò wúlọ lágbẹ̀dẹ ọ̀run lágbàrún òwúlọ sọ̀nà bẹ̀ wọ́n pa kúrò ayé wọ́n gbé ayé korí omi wọ́n mú ọ̀dà kí wọ́n kájà lẹ̀ bọ́n bá dọ̀la akọla ikú mi sè ní asàjè ìlọmẹkẹ sàkúta ẹgbà. ẹ̀sìnrẹ́gùndọ́ ní sáwọn wọn lóde ìtòrí ẹ̀bì tìrẹ́pì ìṣèkì ní sáwọn wọn lóde ọ̀rọ̀ ìpè ó dífá fún ọ̀yìn ní pèpè tí sọ lórí kọ́yẹ̀kọ́yẹ̀ igbó jújú lórúkọ tí wọ́n ń pè kú ọ̀dọ̀ jújú lórúkọ tí wọ́n ń pè àrùn ẹ̀kú bùlẹ̀lẹ̀ fẹ́mọ́lẹ́sà kó o máa ní rútarúta lórúkọ tá a pè sàtì adétúkà lórúkọ tá a pè fún ọ adérìnàká lórúkọ tá a pè sùn ọ̀daràn gbogbo wọn wà parapọ̀ báyìí wọ́n lọ sí. ẹsẹ kábíyèsí ewọ ewọ ewọ kábíyèsí o kábíyèsí ẹ̀ kábíyèsí o kábíyèsí ẹ̀ ń ìtàkùn ara gbẹ̀mí dìde òkìkà kí dùbúlẹ̀ kókó ẹ̀ ẹ dìde bọ́lọ́gì ní bátòkì àjà ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kó ẹ̀yin ológì náà ní tẹ̀lẹ̀ bọ́wọ́ rẹ̀ má já gbára ẹ dìde yé. Oh. Oh. Oh. Oh. Kábíyèsí kábíyèsí ah ah ah èyí ìṣẹ́gbẹ́gun ìjàkùmọ̀ kì í ṣẹ́gbẹ́ àdámù rere ọ̀káká yìí tí ọ̀hún sọ̀rọ̀ àkèké gbéjà tiẹ̀ pẹ̀sẹ̀ yìí olódì ìnírẹ́kọjẹ́ ìkúgbẹ́lé gbàgbà bàbá mi ooo. ìyá ló wá jókòó sí mi. ìyá mo wá. oorun tó máa ń wò lókè yìí tọmọ sóko máa ní. ẹ mo kúkú rí. tó bá jẹ́ báwọn ni ẹsẹ̀ kí àgbà náà ká mọ́ ọ lọlé. ẹ aya mi a kúkú délé láyọ̀ ń sọ ọmọ lókù bẹ́ẹ̀ ni. èwo lẹ tún ń sọ yìí. ẹ ọ̀rọ̀ lù mọ́dòye lèmi mọ́ ń ro bá a bá wo bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ já wo bí ọ̀rọ̀ dé dúró báyìí yóò bá sì bọ̀ wọ́n lẹ́ni bá mọ bí ọ̀rọ̀ òwò sí ọ̀tá ọlọ́rọ̀ ni. baálé mi hmm. kò ókun ṣẹjọ́ àwọn ará bíi ẹjú àtayé rọ ni òun ló fi wọ́n ṣe pàṣán tó fi ń fìyà jẹ wá. Hmm. ibi ọ̀rọ̀ mi ẹ̀kan gangan lọ padà sí àfi kélédùwà gbà wá torí tí wọn bá fìyà jẹ wá ìyà wọn pọ̀. bẹ́ẹ̀ni ìmọdòye sì lóyún ọ̀rọ̀ a sì fẹ́ kó bí i. ibi ọ̀rọ̀ mi ẹ̀kan gan lọ padà sí òun nítorí tó bá bí nǹkan bàjẹ́. bẹ́ẹ̀ni. já mọ́ lọlé ọ̀kárí àbùkẹ́. tani ee tani ta lọ gbagba tó lè gbani lójijì yìí tani yóò padà àtàyè sí o. tani ó padà wá bá wa túlù ìmọ́dòye ṣe. àkọ́kọ́ dáyé mo ṣe báyé gbọ́n. èèyàn bá kọjú ibi sírú wa orí olúwẹ̀ ṣe tán tí ó burú ni òòṣà tí Ṣàngó lè nà eré ló lè sá àbí kọ́ mọ̀ pẹ̀ fólúkòso èmi ò dégbòdéwì ò débi ìjàdẹ́kùn ẹ má kìlọ̀ fún mi ẹgẹ́ tí bá ń jẹ̀kù ọ́ ngbọ̀ bá tásìkò ìkọ́ni ọ̀ṣọ́kọ̀ fún un àbí. ṣé kò sí. ó wà bó o bá gbójúgbó yà tó ló lè pàkúrọ̀ lójúgun ọmọ tó bí ń kọ́ ìyàwó tó fẹ́ ń kọ́. ìyàwó tèmi ẹ̀wẹ̀wẹ̀ ẹ yẹ pẹ́pẹ́pẹ́ lẹ́yẹrú ti yín kíkú tó pàyà àkókò lọmọ tó bí ti tó gí sọ nígbà tí ẹyẹ yín ò ti gún yẹ tí ẹyẹ ìpín lápínkù ya yín ò ti gún yẹ ńlọmọ mi àti mi ti gún yẹ tí wọn ti dàgbà nú ẹlẹ́yẹ wọn bí mi nú ẹyẹ ni bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mọ́. ọmọ ẹyẹ ni ọ. bẹ́ẹ̀ ni. ó sì ń dalẹ̀ ẹlẹ́yẹ. èmi ń dalẹ̀ ẹlẹ́yẹ wẹ̀wẹ̀. ṣé ti gbogbo ìlú bá ní ẹ mọ́ kónú gbèkùn àbí tọba tá ní ẹ mọ́ pa síbẹ̀síbẹ̀ pa àdàbàdàdé inú bí kánnakánná kánnakánná torí adé ọ̀pá dàbàjẹ́ ọ̀dà ìwọ ni wọ́n pè ní ìsìnkú ọwọ́ àjọba ń gbẹ̀tìgbẹ̀mí ọba. ẹni tá a bá pa àpagbé àwa la fi dúdú sọlá a lè sọ̀sán dòru a sì lè sọ̀rú dọ̀sán a lè pa a lè jí bẹ́ẹ̀ ni a lè jí a sì lè pa. bá a mọ ìyálàyà rẹ ò lè pa kó lè jí bàbá lákú bàbá rẹ ò lè pààyàn kó dúró tì Olódùmarè ọba nìkan tó lè pààyàn Olódùmarè náà ló lè jíyàn wo nbí tá a bá dé yìí ẹyẹkẹyẹ irú yín tọ́ba lòun ò fi yẹ paná ẹ̀wùrì yọ dà paṣu ìjàkùmọ̀ tọ́ba mm-hmm. dùbò ẹkùn ó dàbọ̀ mm. ó dijọ́ irú yín bá tó mọ́jú sí òkú kẹ́ tó mọ ibi tí ọkà ti róró mm. orókóró èmi agbégi ládùúgbò ọ̀nà odò yín tọ́ba gbégi ní gbùngbùn òní fàárẹ̀ sàn níjọ́kíjọ́ tọ́ba tó fò lórí òrùlé yìí n ó tù bẹ́ẹ̀ rẹ báyìí n ó fi ọ sẹlẹ̀ yà káàkiri ayé èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. lẹ́mi bẹ́ẹ̀ ni mo sọ. ń bọ̀ yìí tí ì dé ń padà wá bá ọ àbí wèrè lóbìnrin ni pàǹpẹ́rù yín tó lóun ọ̀sán dẹ́pẹ́já ẹ ti gbàgbé pé irọ́ ni ìgèrè tí ọ̀mà mọ̀tẹ́kùn yóò dìtàkùn tọ́jà pé tí mo bá bínú tán gúnyẹ́gúnyẹ́ ayé kan ọ̀gbọ́dọ̀ sódó poroporo àwọn rokaroka àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́wọ́ kọ̀ǹkọ̀sọ̀ láàyè òwìwí wa rẹ́jú ẹyẹ ọ̀run pọ̀ ṣẹ̀ṣẹ̀ ikú ńlá ni mí tí mo pàkú jẹ bẹ́yẹ mi bá pẹyẹ tí ìjà kì í ṣe wọ̀ èmi èdìdì tí sẹnu abẹ́jẹ́jẹ́ olólà ti mú jẹ níjọ́ tí ọ̀nì wàràkà bá pọ̀ díẹ̀ ọ̀nì mọ̀jà èmi ni wọ́n jẹ gbogbo yín tapatapa bẹ́ẹ̀ ni mo sọ ooo oh, ooo oh, ọmọ ṣe o ẹ gbọ́ kí leléyìí nínú ọ̀dẹ̀ yìí kẹ́nìkan ó sì wò sòsòsòsò kọ́ máa fọwọ́ lọ mí ó ṣe wọ̀. Sorongaga epa o, sorongaga o, sorongaga epa, sorongaga o ojú ẹyẹ iná ẹ̀yìn ẹyẹ o. a kí ìyá wa ẹyẹ bà sáàrin wa o. ẹyẹ ń jẹ yẹyẹ o a mọ̀ ti gbàgbé ọ̀rọ̀ agbẹ́gi ládùúgbò ọ̀nà tá a sọ pọ̀rọ̀ rẹ̀ mọ́ ìyá wa. bẹ́ẹ̀ ni yèyé tó fẹ́ sọra rẹ̀ digi wọ́rọ́kọ́ sí wa lọ́rùn ti dáná rú. ó ti sọra rẹ̀ dàrú káàró tí ń dọ̀bẹ̀ ẹnu. ó fẹ́ mọ̀ dànù ni àbí tí ń dànù àìmọye ẹran wa lóríṣo tó ti túlẹ̀. ajá lòun ọsọ dẹ́po àgbọ̀nrín lòun ó sọ̀rọ̀ mọ̀jẹ̀ ẹyẹkẹyẹ tó bá lòun ó fìyẹ́ paná ẹwùrì yọ̀ọ́ dàpasù ìdàkùmọ̀ tó bá dùbò ẹkùn yọ̀ọ́ dàbọ̀ dífá fún ọjọ́ ìtọ́jọ́ ọjọ́ ìtọ́jọ́ mọ́pàdé ìwùrì mẹ́fọ̀ lẹ́sẹ̀ odò ẹnu wọn gbé hàn adífá fún èṣù ọ̀dàrà níjọ́ tí bàbá ń gbógun lọ lùmọ̀rọ̀ wọn ni bàbá ò ní dé bàbá lòun ó dé wọn ni bàbá ò ní bọ̀ bàbá lòun ó bọ̀ bàbá láti lọ àwọn òní tàtìkọ̀ òun òkò pàbídà kọ́ sọ́bídìrẹ́ níjọ́ abábẹ́ ewé ńlẹ̀wé kú níjọ́ abábẹ́ mọ̀ ìní màá rọ ọjọ́ àkàrà bá wọnú epo lálẹ́ ọjà ariwo sù sùsùsù ńlẹ̀ ọ̀tá mi ariwo sù eégún léhùn ní bá ń perí mi níbi ariwo sù sùsùsù ńlẹ̀ ọ̀tá mi ariwo sù ńlẹ̀ ọ̀tá mi ariwo sù sùsù ńlẹ̀ ọ̀tá mi ariwo sù lẹ́bọ̀ lóògùn ní bá níbi ariwo sù sùsù ńlẹ̀ ọ̀tá mi ariwo sù alára ní sọmọ wọn gbólú ajé ajẹ́rò ní sọmọ ògbólúkẹ́rán ara fẹ́ ò dáyé èrò ìfẹ́ ò dúwà èrò ìfẹ́ ò dúwà èrò ìfẹ́ ò dúdúwà ẹni ẹbí ńlẹ̀rẹ̀ pé àwọn mélòó ni wọ́n ṣe mo ní wòdí sáwọ́ méjì kí n sáwọ́ ayé kí n sáwọ́ ọ̀run awo ọgbọ́mọlà sọ́fì ẹ̀jẹ̀ òwìwí ranjú ẹyẹ ọ̀run pọ̀ sẹ̀sẹ̀ òwìwí ranjú ẹyẹ ọ̀run pọ̀ sẹ̀sẹ̀ òwìwí ranjú ẹyẹ ọ̀run pọ̀ sẹ̀sẹ̀ wọ́n ní sunkún gbàdé ńlọmọ àtọ́ òtí mi nìgbókùn ńlọmọ gbóǹnà jíbọ̀ wúlọ alágbẹ̀dẹ ọ̀run lágbàrá òkú ló ń sọ̀nà ẹbẹ̀ ẹni apakọ́rọ́bójú ayé wọ́n di ayé kórí omi wọ́n mú ọ̀já dúdú wọ́n fi pàkájà halẹ̀ ó dèrìgì àlọ́ ó dèrìgì àlọ́ ó dèrìgì àlọ́ ẹ bá ní kí n kú ayé ni kó lùwà rẹ̀ ó fi mí sí ọ̀run ní kí n lọ rè máa bá oṣù olólọ́ba ní n kú ayé ni kó fi mí sí ọ̀run ní kí n lọ rè bá òde làbẹ́wí ajílẹ̀ tẹpẹ́ òde làbàjílẹ̀ tẹpẹ́ sí lọ ẹ̀la ìwòrì ẹ̀la ìwòrì ẹ̀la ìwòrì ikú bá ń lọrẹ̀ láwọn ọ̀tá mi sọ́run ẹ̀la ìwòrì àrùn lọrẹ̀ bá láwọn ọ̀tá mi sọ́run ẹ̀la ìwòrì. ẹ wo ọ̀rọ̀ agbẹ́gi ńlá dàbò ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ṣe lónìí ṣé mọ̀ pé alálejò Eh, ọ̀rọ̀ rẹ̀ ẹjẹ́ á fi kọ́ tó bá dìpàdé mi àmọ́ ohun tó wá ṣe lórí ẹ̀. kò burú ayé mojúbà o bá ṣe ẹ kẹ ẹ tó wáá fi ìpàdé etí síbì kan ọ̀rọ̀ agbégi ládùúgbò ọ̀nà ẹ wá nǹkan ṣe sí i. ẹyẹ lọ. <laughs> ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ agbègbè ńlá mo kí àpapọ̀ ẹlẹ́yẹ o. àpapọ̀ ẹlẹ́yẹ ń jẹ́. ṣe rí ọ̀rọ̀ agbègbè ńlá dùbú ọ̀nà ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó wọn á lo àdá bẹ́ẹ̀ ẹ wo ọ̀rọ̀ rẹ̀ dàbí àgbà kan àgbà kan tí ń rẹ̀yìn ìgbẹ̀tì ni tó wá yà bàrà sínú ìgbẹ́ tó lọ rèé ṣègbọ̀nsẹ̀ tó mẹ́wé òwú tó fi nù dí ẹ mọ̀ gbèrú ẹni bẹ́ẹ̀ ṣe pé Ṣàngó mọ̀ torí bọ́ bá pẹ́ títí ojú aṣọ ọmọ ọpọ́n rú wọn ni sẹ́yìn ríbi tìlú ti tóbi títí tápá ọ̀rọ̀ ọ̀kárí ni ó di dandan kápá ayé ọ̀ka àgbègbè ńlá nǹkan hmm, sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. èèwọ̀ ẹnu ẹnu lẹsẹ̀ fi pàkúrò ojú ọ̀nà ẹnu ẹnu kò tí ń tẹ́ fọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀ ni bá a bá ní amóni ọ̀la là á mú nígbà tí àwọn ẹyẹ ti yí sì wà nípẹ́ agbègbò ni wọ́n ràn ìní yá tèmi ọba ni láwùjọ àwọn ẹyẹ kíkú ó tó pàyà àkókò ńlọmọ tó bí ti tógi sọ àjẹ ayé ò ní gbójú títí kó pọ́ máa jí ọ̀run ìpínlẹ̀ pípú àjí ọ̀run nìyá tèmi bẹ́ẹ̀ ni mo sọ alọ́lágadé fani mi ajẹgboro dàgbà àìsá dìgẹ́ lọ́pàá ẹnì kò ní fọwọ́ àgà kó fi mú alágẹmọ ìwòrò rẹ̀ pégún ògùdọ̀ ná babaláwo ńdọ́tẹ́gun yín bá ná babaláwo dọ́nà la sọ̀rọ̀ gbiná sọ̀rọ̀ gbiná <laughs> èmi agbégi ládùúgbò ọ̀nà odò tó bá gbégi òní parí bọ́kọ́ òró là dẹ̀dẹ̀ máa ń màyúnre màbọ̀ọ́re màrúnre màbọ̀ọ́re Aye, tọ́tọ́ mojuba. Aye, tọ́tọ́ mojuba. Aye, tọ́tọ́ mojuba. ooo igúnnugún aye mọ̀ bẹ́ẹ̀ kọ́ sáré tètè kọ́ wá àkàlà mọ̀ bá parun bá ké lóko òkòkò nípa wọ̀gbẹ́ orí kan lè jò ní tíbi lẹ́gbẹ́ orí wọn gbó àrùfín ni mo fi sáwọ fún wọn lóde àrúdà kẹ́bọ̀ òfin ni ta wo ìlú ló ní àjàǹkóró àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ mo fọwọ́ mẹ́kẹ́ fún yín mo fẹ́ kẹ́ fọwọ́ àgbàgbàgbà lọ mi ooo. bí kóòrò má lọ òrò ń nù ni láyé àrẹ̀sà bí kóòrò má lọ òrò ń nù ni orí àgbè ló dágbé ló dágbé àtàrí àlùkò ló sì dálùkò èèyàn kan ẹlẹ́dàá mi ló dá mi èèyàn kan o mi ló dá mi èèyàn kan. láyé olúgbọ́n bí ikọ́ orò má lọ orò ń lọ. kú iṣẹ́ o. o ẹ káàbọ̀. ẹ dákun fún mi láàyè mo fẹ́ bomi ara. tààyè funfun tí a jẹ ṣé bóbi làwọn méjèèjì ẹ bódò ẹ wẹ. ó wà dúró báyìí ìmọ̀ ọ̀wẹ̀ ó mọ wòwòwò mi. ní kíni kíni bẹ́ẹ̀ nù hòhò yín ẹ bódò ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ bá níwẹ̀ ẹ̀wẹ̀. kó o fún mi láyè mo wí o. bóyá ǹgbà ń bá ṣe tán gbà náà toródò lẹ bá mi iṣẹ́ mi sì pọ̀ tí n ò ṣe ẹ sáàrí lẹ̀. ṣé tí rẹ di ni mo ní o fún mi láyè mo fẹ́ wẹ̀ oníṣẹ́ rẹ pọ̀ iṣẹ́ kí ló ń ṣe é ká iṣẹ́ ilé mi ni. Ah, ah, ṣé iṣẹ́ ìdí ọmọ di ta ni ṣé torí kó o ti bá mi lọ́dọ̀ mo mo ti ń ṣàpọ́nlé rẹ ọdún mélòó gan-an ló fi jù mí lọ wo tó bá lọ lájẹ èmèrè lèmi gan èmèrè ni ọ. sájẹ ni ìwọ ni. ọdẹ amóbìnú. ẹ dákun ẹ kórìí ibú ẹ kórìí ibú kẹ wá ń bí. èmi lè fẹ́ mọ̀ fàjẹ́ halẹ̀ mọ́ bó bá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jàjẹ́ ẹ pòórá tàbí ẹ̀dẹ̀ yẹn tó ní ẹ jẹ́ orí ibú ìyá lónìí. ó ti nílùú ni ọ̀dà o ó ṣeun o. wọ́n fi ìyà jẹ orí rẹ̀. ó ti dẹyẹ lóòótọ́ ó ti fò lọ <laughs> ó ti ń pàjẹ́ nípa wàlú ìwọ̀n gbàgbọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lójú mi gbogbo ìlú ni ó rí mo sì dán ọmọ aṣọ kí mo tiẹ̀ ń kọ́ gbogbo ìlú ẹ wá wò ó mo ti rà jẹ́ o ẹ wá wò ó mo ti má jẹ́ o hmm, àjẹ́ lórí gbọ́njúbọ́lá gbọ́njúbọ́lá níwọ̀ tó dájọ́ ìgbéyàwó sọ́nà ló ń dẹ̀sà ìjò. Hmm. òótọ́ ló wí àkànbí àmọ́ àwọn àjẹ́ náà ti pa pọ̀ nù wá mo sì ti rí kan nù wọn lọ́sàn-án èèyàn làjẹ́ báwa náà bá sì panu wọn kò léèwọ̀. kí kí wàá ní tiẹ̀ kí wàá ní tiẹ̀ mo ti sọ fún ọ o mo ṣe o ọmọ ọba yìí jagun bí ẹrú o. wo wo wo àkànbí bó lọ́rọ̀ aṣọ tá a wí. Ah, aṣọ aṣọ bíi ti bó mo ti wí fún ọ aṣọ ẹgbẹ́jọdá tèmi àti ìwọ bá ti ní ó ti tó. Oh, oh, oh, ó dáná kan bí mo ti gbọ́ mọ́ bínú olólùfẹ́ mi. o ṣeun. ìkòyí ẹ̀sán ọmọ olóòtú ẹ̀sán yan bí lọ́lọ́ ọmọ alẹ́rí ikú pòògùn màá sùn dógún màtàkàkà gbáríwọ ọ̀run rọ̀ inú gbóló ní kò yí gbé wọn kì í gbé gbòòrò nítorí òjò kọ́ nítorí ogun ni nítorí àti dáná ogun yẹn fáwọn aṣebi àti nítorí àti fakàtà ń pòdò oníjàlẹ́lù àrọ̀ ni ò gbélé àrọ̀ ni ò gbélé ó ní kò yí ó sinmi ogun ó hmm. dìjọ́ àrọ̀ níbà tó gbélé kó ní kò yí tó sinmi ìjà jíjà igbó nílé ọmọ akúfẹ́ ẹ̀jẹ̀ bá ń tù bí ó kọ́ àlà ìgbọràn ẹ kú owó nìyí o. ẹ káalẹ́ o. tanu. ọmọ bá. àwa ni o. àwa ni o. rọra o. Hmm, rọra o. Ah, ẹ̀yin olóye. kábíyèsí o. Ah, kábíyèsí bíi ti bò. wá ní. wọ́n ń lọ. ń gbẹ̀ ní kábíyèsí. bẹ́ẹ̀ ni. ṣé kábíyèsí ni mí ni. ìwọ ni fámúpọ̀ jọba àlù. ifá ṣe máa mú mi. Hmm. ọ̀rọ̀ àjọsọ ti wúlò wà láàrin èmi àti fa. akin oko ọmọ erin fọlámi ibi tá a bá gbé bẹ́ẹ̀gì oko lórí lèwe ti rú ààyè tó ti lóye tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí lọ́mọ oyè gbé wù ifá òṣò mọ́mú ló mú un ibà dẹ́yìn láàárọ̀ láti á fún ọ lábọ̀ ní tá a bá bọ̀ látọ̀dọ̀ yóò sá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwà mú mi mm. tí kúkúrú lọ́sọ̀ gbọ̀ọ̀rọ̀ lóru sáńdà lóru yìí ní fáwọn amúmi kì í jọba. ara ń tà wínú. ẹ olóyè olóyè mo fọlọ́hún bẹ̀ yìí elédùn àmú ibẹ̀ yìí mi ìjọba ṣe ti gbọ́. ẹ jẹ́ ká wá wá káṣó tọ́ fún ọ o àbí kí ni ń ṣe ọ àní ọwọ́ ajẹ sàrá ìwọ lọ́jọ́ wọnú epo ní ẹni omú àbíyọ wọn ò fi ọjọ́ bá a lò wọn ní ọjẹ kẹrin ìlú ìwọ ní òtó sẹ́yìn mẹ́rin ní bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mọ́kọ ojúṣe rẹ ti láìṣe o ẹlòmíì wọn ti fi lóye lọ́lẹ̀ rí tọkọ̀ wọ́n sì sọ́dà alágbàro. ẹ olóye hmm? ẹ tiẹ̀ tún jìnnà ni ebi ń ti fatọ́ka sí gan-an náà làbáwá yìí n tí fà ń ṣàlàyé fún wa ni pé ọ̀jọ̀gbọ́n tó rí ẹ̀ bá pé ni ká fi jọba àlú ìwọ́n tó wá ti kékeré gbọ́n mọ wípé àwọn kan ń bẹ kúkúrú lọ́sàn-án gbọ́ ọ̀rọ̀ lóru ah, ọ̀jọ̀gbọ́n ni ó ń làákàyèsí ni ìwọ lọ́jọba àlú wa. ẹ ṣe ẹ̀yin olóye ẹ̀yin olóye ẹ gbọ́ tèmi o ẹ gbọ́ tèmi mo lọ́gbọ́n o mhm. mi ì lọ́gbọ́n o ifá mú mi o ifá ò mú mi mi ò jọba. n ò lè wá kú kan ní joyè ilé bàbá mi. àlẹ́ ṣé mi ò joyè ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ bí ìjòyè. o jẹ́ ń sọ̀tàn fún ọ. Hmm. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹni ìfà òtọ́ sí ni mọ̀ pé lọ́hùn. ẹ dákun sọ wá rọrùn ni kí ifá tó lè yànyàn sórí ipò gẹ́gẹ́ bí ọba kí má ẹ ṣe kékeré <laughs> ah. àmọ̀ràn mi sí ni wípé ẹ̀yà tètè gba ipò ọba tí fáyàn yín sí kọ́ba mọ́bà padà dóyin gbàgbé nídìílé wa. Ah. elédò tí ẹ̀ ní jẹ́. Hmm abẹ́rẹ́ mi ilé bó ṣe rí. èrò ah, yìí ṣe kúrú bí eléyìí náà ó dà torí pé abọ́ba kú ọ̀sán sáàmì lòun ò jọba kí wá forí tèmi sì tutù àbí. Ah, ẹ̀gbọ́n mi ọ̀sán sáàmì èyí mọ̀ ọ́ sọba àwọn ọ̀dàlẹ̀ ìlú ìmọ̀dóye náà mọ̀ fọ̀sọ̀ sáàmì sórí ipò. bẹ́ẹ̀ni. yàtọ̀ sí iyún ọ̀sán sáàmì ògórí ìtẹ́ pàṣẹ adelé ọba lásán lásán ni. adelé ọba ah! oh kí la wá ń sọ. ṣe pé ohun tẹ̀gún tó wá fi lọ́lẹ̀ nǹkan. ìpè mm. ìpè. àmọ́ ẹ là lọ̀rọ̀ ẹ là kó yé wa. <laughs> àṣẹ ẹ̀ tiẹ̀ dá kankan wọn àgbàrí èsílẹ̀ ń jẹ́ lọ́bẹ̀ ṣé ẹ mọ̀ wípé kété tí ọba ìlú yín gorí ìtẹ́ ló ti pàṣẹ wípé eégún ìdílé erí fọlámífọlá kankan ò gbọdọ̀ jọba nílẹ̀ yìí mọ́. ẹ má ṣe yà ẹ má ṣe yà torí ìtàn ọjọ́ ọ̀la ni a ṣe máa porí ajá ká má porí ìkòkò tá a fi ṣe báwo la ṣe máa porí erin fọlámifọlá tí a ní porí abọ́bakú tó balùgbà. tá a bá sì ti porí abọ́bakú tó balùgbà a gbọ́dọ̀ porí ọba tó jẹ lẹ́yìn ẹ̀ nìtàn burúkú wá bẹ̀rẹ̀. <laughs> ṣé n tẹ̀sán sọ fún wa ní kókó ọ̀rọ̀ báyìí ó ní pé ó yọ ọba ti parun nídìílé wa báyìí. èèwọ̀. bẹ́ẹ̀ ni bó ti rí ni a wíwu. bàbá bẹ́ẹ̀ kọ́ lórí ṣé ẹ ráwa tẹ̀ ń wò tá a dúró yìí ọba ni wá ìdílé ọba la sì ti jáde pẹ̀lú ṣé wá rí oyè ọba tẹ̀ ń wò ó kò lè kúrò nídìílé ọlọ́mọ ọba láéláé kò sẹ́ni ó tó bẹ́ẹ̀. àmọ́ wù bẹ́ẹ̀ mọ ọmọ yìí. ah bàbá mo ti wélé yìí tọ́lájà ò ní gbọ́ kéyìn rè ó fò yọ bẹ́ẹ̀ ni mo sọ. Ah! kárí ọmọ akin ọmọ àjànàkú ìyára ọmọ tẹyà bá bí ẹyà níjọ lóòótọ́ òun ò lè wá kú ìróyè ilé bàbá rẹ̀ jẹ́ bí ó ṣe dà ní ọ́dà irú wọn ní mòye délé ọ̀rọ̀ lọ́wọ́ adélé eléwo nu yín ní ọ̀wà àdọ́bá náà délé yín báyìí. Ah! ọba ló dúró yìí ẹ̀gbọ́n mi náà ni ó jọba. èmi lọ́ba kàn èmi lọ́ba tọ́ sí. ìwọ lọ́ba kàn àmẹ́ni tí ọba mọ̀ jọba lẹ̀ yọ ọmọ rìnrìn àjò. ìrìn àjò. bẹ́ẹ̀ ni yóò lọ sójú bọ Ọ̀ṣun ọ lọ rè kó ọ̀tá wá lẹ́yìn ìgbà náà ó bu omi Ọ̀ṣun sí i tí sumi arọ̀lú. bọ́ọ̀bà ọba sì rìnrìn àjò àwọn òṣòro òlu àwọn ni ọ̀yàn adélé tó rọ́ba ò ní lọ kọ́mọ̀ládélé. ṣe forí adé sẹ́yìn ẹ̀gbọ́n ẹ lọre ẹ bọ̀re torí làgìdì ò ní bá wọn jagun ìyámọ̀ pò ó kú ọ̀nà ẹ bẹ́ẹ̀ lógun ò sì ní pátọ̀ tún àtòsí sójú di àràbà ń dókì. àjòtẹ́ wí yá. ó ti yá ẹ̀gbọ́n mi torí fíní ìladìẹ tó kó èèmọ̀ bọ̀ nǹkan kan ò ní ṣe yín. mo rántí ọ̀rọ̀ bàbá lérè ìkánú àwọn àgbà òjẹ́ ilẹ̀ yìí ó lọ́mọdé rebi adókun ọjọ́ àgbà ń rebi adọ́gbọ̀n oṣù èmi ò kò ń rebi ìdàgbà kọ̀ọ̀kan. <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi àmọ́ orí àpèrè tẹ́ ẹ fi mí sí náà lẹ́ẹ̀padà dé wá bá mi. nǹkan kan ò ní í ṣe yín àmọ́ àyàn lọ àyàn bọ̀ báyìí lọ́wọ́ yẹnu. ọ̀rọ̀ bàbá lérè náà tún ni wọ́n láwọn ìyá ni wọ́n rán yín lógun ẹ̀jẹ̀ wọ́n rán yín lájò ẹ̀rẹ̀ àbọ̀dé àjò wọ́n wá kóṣù ó dówó ní kán máa gúnyán ẹ̀yìn jẹ́ bẹ́ẹ̀ bá wá jòun gbé ẹ mọ́ jòun gbé e. àdéhùn ló ṣe òtòròmọdé. bẹ́ẹ̀ni. bó o bá jọ ń gbé. ká má jọ ń gbé. má jọ ń gbé. bẹ́ẹ̀ni. Hmm, agada ìdélédùá nǹkan kan ò ní ọ ṣe lórí àpèrè bàbá wa tẹ́ fi mí sí náà lẹ́ẹ̀ padà wàá bá mi. àṣẹ. àṣẹ. ṣègbéyàwó sọ ti gbàgbé ni ọmọdé bùrọ̀kọ̀ bojú wẹ̀yìn ó ti gbàgbé pé òjò kọ́ lolúwẹ̀rẹ̀ ń pa ni. wo ó darí àtúnwá kèé sáyé eléyìí mọ́ o mọ́jú bọ́lá ìbá akọ́dá ìbá ṣẹ̀dá o ìbégun ilé ìbá òòṣà ọjà ìbá bàbá òun yèyé ìbá gbogbo gbarúmọlẹ̀ tí ń bẹ nílẹ̀ ìpátá ẹ dákun ẹ bá mi ṣọ́ akin òkò lọ́ọ́re kó bọ̀ọ́re kó padà wá bá mi lórí ìtẹ́ yìí láyọ̀ àtàláfíà ni o kí nǹkan kan mọ̀ ṣe ẹ dákun ẹ mọ̀ tì mí wẹ̀ tì mí lẹ́yìn. Hmm. tòròmádé. Mm bàbá sí òsì. a adìẹ ní ké bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ wa. ẹ bó lẹ ṣe dé yàrá. ọ̀kàrẹ̀ mo rí pọ́ǹsọ orí olórí bẹ́ẹ̀ ẹnìkan ìsí ìsọrí olórí kírèrè ó gbé tiẹ̀ o ọ̀run lélẹ̀dẹ̀ ọba kan rẹ̀ ẹ kó lè bá a padà dé níbi tó lọ kó lè bá a wàá jọba. ẹ bẹ́ẹ̀ ni. ó gbàgbé pé tó bá dé tó bá padà wàá jọba wọn padà sọ̀wọ́ di aláìmọ̀ọ́sẹ mọ́. Ah. àmọ́ bàbá obìnrin lèmi adélé lásánlásán sì ni mo jẹ́. a padà adélé ni olóòótọ́ àmọ́ obìnrin a máa di ọba nílẹ̀ wa yìí o àìmọye obìnrin tó ti di ọba bẹ́ẹ̀ ni wo ìwọ náà ó padà jẹ ọba mo rí ọ ta ni ó padà wá bá wa túlù ìmọ́dòye ṣe. àkọ́kọ́ dáyé mo ṣe báyé gbọ́n. márìnrìn gbala má sọ̀rọ̀ falala òpẹ́ kò jìnnà wọn láti gbọ́n bá a sọ tójú wa rí àjẹkó bá a sọ tójú wa rí wọn gbá wa lẹ́nu ṣùgbọ́n. tani yóò padà àtàyè ṣeun. ọ̀run ṣó. ṣe tiẹ̀ bẹ́ẹ̀ èrí fọlá mi fọlá àkọ́kọ́ dáyé mo ṣe bá yégún má sọ̀rọ̀ balala má sọ̀rọ̀ balala kò pẹ́ kò jìnnà wọn láti ń gbọ́n bá a bá sọ tójú wa wọn àgbà wà lẹ́nu bá a bá sọ tójú. ǹlẹ́ o arákùnrin. o ìyá mi. kí ló ń wá. ẹ dákun ò mọ̀ yín. ṣé bí ìwọ náà fẹ́ jọba ló mú ẹ wọnú igbó yìí wá àbí bẹ́ẹ̀ kọ́. Ah, bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ ràn lọ́wọ́ ẹ dákun. kí ló wá ń fẹ́. Ah, ẹ fi òfin olóògbà ló wà kàn dùgbẹ̀dùgbẹ̀ sì wà lókè ńlá bá mú ọkàn péjì látọ́lé aláwo lọ níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó yé wa wípé obìnrin àgbà ẹgbẹ́ kan ló fìlú wa dámọ́jẹ̀mú fẹ́ gbẹ́ ẹ̀ ẹ dákun ìyá mi ẹ gbà mí ìyá wa. kí ló wá ń fẹ́. ẹ <sighs> eh, ìyá mi omi àròlú ni. omi àròlú. Hmm. ó rì ṣùgbọ́n ìkòkò tó bá fẹ́ jata ìdí rẹ̀ ó gbóná. No akin oko ò fẹ́ jọba ìlú ìmọ̀dòye. ìyá mi mo fẹ́ jẹ ẹ ràn mí lọ́wọ́. àfi kó o dọ́dọ̀ àjẹ́ ọ̀run ǹjẹ́ o tiẹ̀ mẹ́ni tí wọ́n ń pè bẹ́ẹ̀. Ah, ìyá mi mo mọ awẹ́dẹ́wẹ́ mọ́ <laughs> ọ̀wáyánrè wáyánrè kò wọ́n sí ọ̀ṣù ṣẹ̀ǹgẹ̀ṣẹ́. ó dáa mọ̀ lóòótọ́ àjẹ́ àkọ́kọ́ nù. No abiamọ sì ni pẹ̀lú kọ́ọ̀rì abiamọ tí ń ṣètọ́jú ọmọ ó yá tẹ̀lé mi ká lọ. ẹ ah, ẹ síbẹ̀síbẹ̀ yà wá ẹ ẹ tí ì ṣàpèjúwe ara yín ẹ sọ bẹ́ẹ̀ ṣe jẹ́. ṣé mi àjẹ́ ni mí àjẹ́ ni ìyá mi èmi nìrókò tiẹ̀ mi ọmọ ìyá àjẹ́. wo gbọ́là gbọ́ ẹnìkan ìgbọ́wọ́ àwo ẹ̀ẹ̀kan ṣoṣo báyìí làmọ́ bù akin oko ọmọ erin fọlámi àlọ rámirámi báyìí ní tiẹ̀ o ó tún gbúdọ̀ padà wálé mọ́ torí bọ́dọ̀ bá sàn kì í bojú wẹ̀yìn ó dà lọ rámirámi ìràwé tó bá ti ṣubú lodò ó dègbé. ẹ dá padà ẹ dá padà àmójúlẹ̀ là méwu ẹgẹ́lẹ̀ àdápadà sẹ́yìn lobìnrin dá kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni mo sọ ǹjẹ́ náà o onílé náà o àkàràjì kú apẹ̀rẹ̀ jíjẹ wé gbégbé àsìnwó òdìkojú winá ọ̀bọ̀lẹ̀ àrà lóbi mi là ń dọ́jọ́ bí ọjọ́ gọ́fà gbólódù ìwọ máa jẹ́ yìí kí náà là lára lọ. kí ló dé àìgbérí odó ká pèsè odó akínyòkò àlọ́ ò ní padà. ayé tó tó ń hmm. re o bí wọn bá pín ọ̀rẹ́ ta ni òtún pọ́n ọ̀rọ̀ rèé tí wọ́n bá ń pè ẹni abínibí a máa dání àmọ́ bàbá kan oṣù náà tí wọ́n bí tẹ̀léra wọn ni wọ́n ṣe báyìí ìyá gidi láti jẹun àjàgbọ́n mọ́tò ti pọ̀ sí ìjọba àgbà tó yẹ kó ti yẹ ìyá mi ẹ̀wù jẹ́ alágbolódò ẹbí wọn ni tabá ríbi lóde bàbá ẹni là ké sí tabá sì kàgbákò lọ́nà yẹyẹ tó bí ni là á sá pè ìyá mi mo dé mọ́jọ́jọ́ ó tì mí dákun mí. ìyá tó lóun ràn mí lọ́wọ́ náà báyìí. káre ọmọ akin ẹ pẹ́ ìyá ẹ bẹ́ẹ̀ lẹ ní ẹ máa dúró tì mí bí fo ṣe ń dúró sẹ́yìn ọ̀rùn látàárọ̀. bẹ́ẹ̀ ni mọ́ bínú sí mi àṣà mi ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà ló pọ̀. èṣù ó èṣù lọ èṣù arẹwà táyì ilé rẹ̀ ẹ má fi wàdù wàdù léṣù lọ. Yeah. Huh? láìsí pé wọn wojú ọ̀nà ah a ah, irọ́ irọ́ kí ni <laughs> àmójúlẹ̀ là mẹ́wú ẹgẹ́lẹ̀ àmójúlẹ̀ là múbòkú àwòdì bí gbá ẹran bá fojú ta afẹ́fẹ́ wọn dì sẹ́kù gbọ̀nà àtẹ̀gùn bẹ́mi kó mẹ́. ó yá báyìí bó aṣọ ọrùn rẹ kó lu omi. kí n kàn lu omi. mo wà lẹ́yìn rẹ bí ifò mo ní o kó lu omi ó dá ń gbà. ṣé bí mo sọ fún ọ lẹ́ẹ̀kan mo ní ìkòkò tí yóò jata ìdí rẹ̀ ó gbóná jọinjọin kó lu omi. ẹ sọ bẹ́ẹ̀. akínyòkò wọṣọ ẹ padà ìwọ ìwọ ìwẹwẹ gbogbo yín mo fẹ́ kí a máa rántí pé ọwọ́ méjèèjì ò ṣe é fi bọ́nu sọsẹ sọsẹ ọ̀pọ̀lọpọ̀ jọsẹ ajá ò ní gbójú kó jẹwé ọ̀rọ̀ bàjẹ́ bá gbójú tó bá jẹ̀kú ẹ̀rún ẹnu báyìí tó ti pa gbogbo òfin ẹ̀dá nù mo wí fún ọ pé párọ̀lá àbọ̀kọ́ òró là tájà kìdọ̀ dẹ̀dẹ̀ máa ń máa ń kí n wá látọ̀ òkú jíjẹ kí n wá kàlàmọ̀gbò bàtà tádìẹ bá bọ̀ iná ní ọ̀bọ̀ ìwọ ọ̀rọ̀ kọjí máa jáì kí náà ń là lára rẹ bẹ́ẹ̀. akíoko wo fara rẹ balẹ̀ níbi ọba lè ní ọba ọmọkùnrin mo dọ́ tí ọ gbẹ́kẹ̀sẹ̀ fọ́tílé mo wà lẹ́yìn ẹ bá làmúṣe bọ́wọ́ tiẹ̀ bá ògiri èmi gẹ́gẹ́ mọ̀ pé àmọ̀ lọ́wọ́ àmọ̀ lẹ́sẹ̀ gbogbo ayé wo bí ó tutù wọ́n gbàmù sí lọ́ọ̀rẹ́ bu omi kí n máa wọ báyìí kankan ò ní sẹ́mi rẹ ọ̀gángan ọ̀nà lálákè sọ hmm. ọ̀ya ọ̀ya ọ̀ya ọ̀ya. èyí kì í ṣẹgbẹ́ egun ìjàkùmọ̀ kì í ṣẹgbẹ́. àpapọ̀ ẹlẹ́yẹ. tani tani tani tani ta eh, eh, ló gbàgbà tó lè gbani tani yóò padà àtàyè ṣe o. tani ó padà wá bá wa túlù ìmọ́dòye ṣe. àkọ́kọ́ dáyé mo ṣe báyé gbọ́n. máa rìn ní gbala máa sọ̀rọ̀ falala kò pẹ́ kò jìnnà wọn láti gbọ́n. bá a bá sọ tójú wa rí àjẹkó o bá a sọ tójú wa rí wọn gbá wa lẹ́nu ṣùgbọ́n ta ni yóò padà àtàyè ṣèwò. ọ̀run ṣó. ṣe tiẹ̀ bẹ́ẹ̀ èrí fọ̀lá mi fọ̀lá àkọ́kọ́ dáyé mo ṣe bá yégún má sọ̀rọ̀ balala má sọ̀rọ̀ balala òpẹ́ kò jìnnà wọn láti ń gbọ́. ní ìyópadà àtàyè ṣe o. ta ni ó padà wá bá wa túlù ìmọ́dòye ṣe. àkọ́kọ́ dáyé mo ṣe báyé gbọ́n. márìnrìn gbala má sọ̀rọ̀ falala kò pẹ́ kó jìnnà wọn láti gbọ́n. bá a bá sọ tójú wa rí àjẹkó o bá a sọ tójú wa rí wọn gbá wa lẹ́nu ṣùgbọ́n ta yóò padà àtàyè ṣèwò. ọ̀run ṣó. ṣe tiẹ̀ bẹ́ẹ̀ èrí fọlá mi fọlá àkọ́kọ́ dáyé mo ṣe bá yégún máa sọ̀rọ̀ balala máa sọ̀rọ̀ balala kò kò jìnnà wọn láti ń gbọ́n bá a bá sọ tójú wa wọn àgbá wa lẹ́nu bá a bá sọ tójú wa rí sórí tani yóò padà àtàyè ṣe o. ọ̀run ṣó. padà wá bá wa túlù ìmọ́dòye ṣe. àkọ́kọ́ dáyé mo ṣe báyé gbọ́n. máa gbala máa sọ̀rọ̀ falala kò pẹ́ kò jìnnà wọn láti gbọ́n. bá sọ tójú wa rí àjẹkó bá sọ tójú wa rí wọn gbá wa lẹ́nu ṣùgbọ́n. ta ni yóò padà ayé ṣe wò. ọ̀run ṣó oṣù dẹ́dẹ́ dẹ́dẹ́ bí aró ọmọ Odùduwà ẹ̀gbọ́n Olódùmarè tó ń ké tọ̀tàn. ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ èrí fọ̀lámífọ̀lá àkọ́kọ́ dáyé mọ̀ṣẹ́báyégún asọ̀rọ̀ balala asọ̀rọ̀ balala kò pẹ́ kò jìnnà wọn láti ń gbọ́n bàbá sọ tójú wa rí wọn àgbà wà lẹ́nu bàbá sọ tójú wa rí àjẹkó sórí tani yóò padà àtàyè ṣe o. ọ̀run ṣó. kọ́dáyé mo ṣe báyé gbọ́n.